يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا الحمد لله الذي خلق الجن والإنس لعبادته وحده لا شريك له والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أبدا في الله أبا الله أبا ẹgbẹ́ àlìjẹ̀mú ó tún dáwọ́ ọmọ èèyàn ọwọ́ pàwọ́ lẹ́sẹ̀ ká máa jẹ́ sọ̀sọ̀ ọlọ́ọ̀bá aláàtọwọ́sọ̀ wá sínú àwọn tó dáhùn nínú àwọn ọmọ èèyàn àwọn àlìjẹ̀mú tí wọ́n dáhùn àwọn náà bẹ láàrin wa táwọn náà tí wọ́n ń bẹ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí gbogbo àwọn àlìjẹ̀mú tó bá dá gbogbo iṣẹ́ dáadáa táwọn ènìyàn tó dá bá ń ṣe ládùúgbò wọn làwọn náà máa ṣe ọlọ́ọ̀bá tó wá dáwọ́ àtàlìjẹ̀mú tó wá fà wá sí kò ń gẹ́ ẹ̀sìn nínú àwọn èèyàn àbúlọ́hún àpàdà síbẹ̀ àpàdà síbẹ̀ má jẹ́ ọbẹ̀ni kọ̀ọ̀kan wa adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíyà Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an èyí tó dáadì nínú ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà ni ìfúnlọ́pẹ̀ ní súnnà tàbí ń bẹ̀ gbogbo tó bá ti dálẹ̀ tí wọ́n pè lọ́sìn fún wa táàrà kọ́ lẹ́nu kọ́ra tàbíìsì wọ́n pè lọ́sìn dídí à ní wọ́n máa ṣe kí ni ni wọ́n máa ń pè é lọ́sẹ̀ káwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó kí wọ́n máa lọ́gìrì lọ́bẹ̀ ẹ má jẹ́ àdébẹ̀ dídí à ànà ni kọ́lọ̀ mọ́ ṣọwọ́nù kọ́wọ́ tó ń bẹ́ lóko àná náà kọ́lọ̀ mọ́sà wa fún wọn mọ̀nà ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa. ọ̀run ara mi ní ìlú wa òkèhò ní abẹ́ ọ̀rọ̀ space mo kí wa kú kalẹ̀ ọ̀bẹ̀lẹ̀ ọ̀la nínú àmọ́ rẹ̀ fún ẹni kọ̀ọ̀kan wa ọbẹ̀ lórí ẹni tó jẹ́ olórí ìlú àti gbogbo àwọn àlùfáà àti gbogbo àwọn ẹni rẹ̀ lọ́kùnrin lóbìnrin kọ́lọ̀ wọn mọ́sá ìwọlé agbára àtàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sá ìgbà ìbádà wa kọ́lọ̀ wọn jẹ́ láti bọ̀tán dáadáa àádọ́mùdìkí ni wọ́n ṣọwọ́ àtúnyìn ànáwáhùn wọ́n mọ̀dá àkílòhùn wọ́n lè kọ́ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀hún èyí tí afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lẹ́yìn òun náà ni àgbáláyé àwọn àlùjànnú àwọn èṣù nínú wọn ìran mélòó ni wọ́n pín sí àwọn ọ̀nà wo ni wọ́n máa ń gbà wọlé sọ́nà èèyàn lá tí wọ́n fi bá tọmọ èèyàn jẹ́ èyí ni àwọn àlùjànnú burúkú lẹ́yìn náà bóòlá ṣe sọ́ra wa níbi aburú àlìjọ̀nú alamilikin ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa àgbáláyé àlìjọ̀nú mínàlẹ̀ alami àgbáláyé kan nínú àwọn àgbáláyé tọ́lọ̀ndá alamun alamun alamun àgbáláyé kan nìyẹn alamun òun náà ni àwọn nínú àwọn àgbàlá ayé tó tún wà náà ní alamul malaika àgbàlá ayé àwọn malaika lẹ́yìn náà alamul ins àgbàlá ayé àwọn ọmọ èèyàn tá a jòkó lẹ́yìn lẹ́yìn náà alamul hayawan àgbàlá ayé àwọn ẹranko gbogbo alamu alamu alamu tá a kà yìí mudabbiruha wa rabbuha huwa Allahu jalla jalaluhu ẹni tí ń darí gbogbo àgbàlá ayé yìí pátá àti alamul jinn àti alamul ins عالم الملائكة أفعالم الحيوان هو الله جل جلاله ومن وضع الله اللهم لا تنرد على رمال القرآن أعوذ بالله من الشيطان الرجيم اللهم باني الحمد لله رب العالمين وقف الله ọlọ́wọ́ ọba ọba tí ń darí gbogbo àwọn àgbáńlá ayé tọ́pọ̀ rẹ̀ tọ́pọ̀ rẹ̀ ọlọ́wọ́ ọba tó gbogbo tọ́gbọ̀n gbogbo àwọn àgbàlá yìí ni wọ́n ṣe pàtó yìí tí ò lópin yìí ọlọ́run mọ̀ fún gbogbo ẹ̀ ọlọ́run ní darí gbogbo ẹ̀ ọlọ́run ní mọ̀ nípa gbogbo ẹ̀ èyí táwọn fẹ́ sọ̀rọ̀ lórí ìwé náà ní alamujin alamujin ní hakika dá kúrọ́fà gbogbo àwọn táwọn jẹ́ mùsùlùmí òdodo kalẹ̀ ló gbà pé àwọn àlìtànú wà àwọn náà sì ń bẹ wọn lágbà ńlá ayé tí wọn náà lá kì í fi pẹ́yà àwọn kan àwọn oníkòsálìjànú wọ́n ní torí báwọn ò rí wọ́n ní sin is believing ìdá àwọn bá rí òun náà làwọn gbàgbọ́ ìdá àwọn bá ti rí àwọn ògbàgbọ́ àwọn afẹ́ wa ní àìmọye tí ọlọ́wọ́n bá aláàdá tá gbàgbọ́ tá a sì rí ọpọlọ wa làákàyè wa agbàgbọ́ àbágbàgbọ́ làákàyè agbàgbọ́ àbágbàgbọ́ agbàgbọ́ àṣírí atẹ́gùn àgbàgbọ́ àṣírí bẹ́ẹ̀ bá ní ìdóhùn bá rí nìkan lòun gbàgbọ́ ọkàn ní ọ̀dà kọ́fọwọ́ mú tọ́wà lókè yìí ìtọ́lá wa sọ fún pé iná wà ń bẹ òun sì ní kò sí iná ń bẹ torí pé kò rí iná yẹn ọlọ́run mọ́jà wọ fọwọ́ mọ́dú ẹ̀ ẹ̀ẹ́dẹ́ tó bá lè wọ̀n gbàgbá ìjà ń bẹ òun lápè kọ́wá sí kíni kọ́wá fọwọ́ mọ́ àìsàn wò bọ́yá iná wà ń bẹ àti òsì iná torí àríná àmọ́ àgbà pé iná sí kíni iná ń bẹ lára rẹ̀ ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa àálàmùlù jí ní àálàmùlù rẹ̀ àgbáńlá ayé àwọn àlìjànú àgbáńlá ayé kọ̀ọ̀kọ́ ni tọ́jọ́ àlẹ́dínà ìrìnà nàbìlà wáyìí nígbàtí láwọn bá aláàrùn ìyàwó ẹni rẹ̀ ó ní wọ́n gbà ń tàṣọ kalẹ̀ gbọ́ ní tí a sọ fún wọn tí wọ́n rí náà a sọ fún wọn tó ń bẹ wọ́n gbà wọn náà gbọ́ kọ́lẹ̀ mẹ́sẹ̀ fàwọn náà sínú àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba wa lápàdé dẹ́lẹ̀tì mẹ́sọ́sọ́ kìtàbí wọ sunnati ala wujudil jinn wọ́n ní ẹ̀rí pẹ̀lú alukọ̀rán lẹ́pẹtẹ tó já mọ̀ pé àwọn àlùjànnú wà ẹ̀rí pẹ̀lú àdéhùn lẹ́pẹtẹ tó já mọ̀ pé àwọn àlùjànnú wà àdéhùn mánu bí wujudihim wajibun dáadáa ní kéèyàn gbàgbọ́ kéèyàn bá gbà pálíjà náà ń bẹ wọ́n ní bígbà tí èèyàn sọ pé òun ọ̀gbọ́ lọ́wọ́ bẹ̀ ẹjọ́ bá ti gbà pálíjà náà ń bẹ gbogbo alukọ̀ránì gbọ́ ẹjọ́ bá ti gbà alukọ̀ránì gbọ́ kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ Allah subhanahu wa ta'ala khalaqahum lẹ́hàyà ọlọ́run dá wọn nítorí ìdí kan ọlọ́run dá wọn nítorí ìdí kan tó bọ́lọ̀ ṣe dá àwọn àtàdéyàn náà káwa náà ká máa sin ọlọ́run bọ́lọ̀ ṣe kó gbogbo àpapọ̀ nínú àyà kan sódò Zariyat àyà 56 a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdá àlìjẹ̀mú lásán àtọ́mú èèyàn àti káwá sí ìlú ọlọ́run nìkan àlìjẹ̀mú ọ̀hánbé àbí ọ̀hánbé wa ma khalaqtul jinna ọlọ́run náà ọ̀dá àlìjẹ̀mú lásán àtọ́mú èèyàn àti káwá sí ìta ń gbọ́rọ̀ ni pé ọlọ́run dá àlìjànú ó sì dé èèyàn nítorí kí lè wá sùn ẹni bá ní kò sálìjànú ó ti parí àyìn rọ bí ìbá parí ọlọ́run rọ á kú orúkọ rẹ nínú Islam ẹ̀rọ máa yá mi nínú Islam ọlọ́run bá ní yá máa aṣọ́rọ̀ lè jẹ́ nínú ọlọ́run bá ní ẹ̀yin ọmọ èèyàn àtẹ̀yìn àlìjànú ara àwọn òjíṣẹ́ ara wọn yaqusuna alaykum ayati tí wọ́n wá ka àyà wa fún yín tí wọ́n wá ṣàlàyé fún yín àwọn nǹkan tí ẹ wá ṣe láyé nínú ìbádà ìtọ́lọ̀ ń parí láfẹ́kẹ́ wá ṣe sọ́kùnrin àlàáhàm àyà wa ń tààtì wọ́n mú mukallafun àyà yìí já màá pé àwọn àdìjànú ọlọ́run bá aláà ó gbé rẹ̀ kọ́ sí ọlọ́ sọ́kùnrin jùmọ̀ wà sí ọtí ṣe sí àwọn àlejànú kí wọn wá náà sí àlejànú torí pé wọn rí nígbà láwọn wá sọ pé wọn gbọ́ tó ṣe ń tẹ̀lé ní mùsùlùmí wọn rí àlejànà òun ti sí àlejànà ọlọ́run bá lẹ́wà òun sáré òun ti sẹ́ sáré tó wọ́n bá di yánú sáré ọlọ́run lọ́wà kí wọ́n adé tó gbàgbá àlejànú wà. ọlọ́run bá aláàkó mọ̀ fìyà sínú àwọn àjọ ọkọ̀ sálìjànú àwọn bẹ́lẹ̀ kó lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ ìmọ̀bọ́yá wọn bí náà gbogbo àtàwọn sọ pé àlejànú bẹ àwọn ni wọ́n máa ń pè ní ìjọ alálejànú ìgbà ìwọ́n náà tuntun lọ́wọ́ wáyé àwọn ìjọ alálìjọ̀nù níjọ́ kan wọ́n bèèrè lọ́wọ́ àwọn ìpínlẹ̀ náà gbàlẹ́rẹ́ pẹ̀lú ẹ wọ́n ní tó wọ́n bèèrè bí pé àlìjọ̀nù ṣe kí ní àlìjọ̀nù wa náà sì ń kẹrin wọn kàtí mara rọ̀ ó sì ń kalu Kùránì ọlọ́wọ́ bá ní kólé oríṣi iláyà ilé anábì sọ fún wọn pé oríṣi iláyà wọn rán sọ fún mi anna osama aláfàrí nílẹ̀ jìn àwọn ìjọ kan nínú àwọn àlìjọ̀nù wọ́n tẹ́tí sí mi nígbà wọ́n gbọ́ àlùkùránì tán fọ̀kọ́lù iná sẹ̀nà iná kùrọ̀ánà àjùbà wọ́n wá panukọ̀ pé a ah, ọ̀rọ̀ tá gbọ́lẹ̀ ní kùrọ̀ánì tí wọ́n kà fún wa ìmọ̀ ni àwọn ògbẹ́rọ̀rọ̀ bẹ́ẹ̀ rí sẹ́tùrù jìn ara alákọ̀ọ́kọ́ iná lọ́wọ́ ẹ̀rọ màyà mi ajẹ́ pé anábà Muhammad sallam ọlọ́lẹ̀ ka lè kùrọ̀ánì fáwọn àwọn àlìjẹ̀mú ta rí yìí wọ́n kọ́ máa ń pè wọ́n ní jim àlìjìmù ni wọ́n máa ń pè gbogbo wọn kí ló dé tó sọ wọ́n ní àlìjìmù wọ́n ní torí pé eh, lídìtì náà ní hìn lísìtì káàrí hìn torí pé ààrẹ wọn àìrí wọn ẹlẹ́jẹ́ kí wọ́n máa jẹ́ kí ni kí wọ́n máa jẹ́ àlìjẹ̀mú ojú ò lè rí wọn lẹ́yìn anábì Suleiman alayhi salatu wa salam tí ọlọ́run bá aláàfin dá lọ́lá ọlọ́run fi dá lọ́lá ọlọ́run ní ẹ̀yọ́ mẹ́yàn innahu yarakum huwa qabilu ọlọ́wọ́n bá ní ìbìlísù tó jẹ́ ọ̀gá wọn ọ̀gá àwọn àlìjànú ní ìbìlísù àárín àwọn àlìjànú ní ìbìlísù wà òun lọ́wọ́ wájú ọ̀gá fún wọn ọlọ́run innahu ẹ̀rí ìbìlísù yarakum òun ní huwa òun fara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ a jẹ́ pé ẹ̀dá kan tọ́lọ̀ ń lè àmọ́ tí àlìjẹ̀nú bá yíra padà tó bá di ẹ̀dá mi olórí àlìjẹ̀nú lè yíra padà kó dájá dúdú ó lè yíra padà kó di jù ó lè yíra padà kó di ọmọ èèyàn bí olóòrè tó wá gbé ṣàká ṣàká tìlù fífìrì lọ́dọ̀ àbúrò tábù rà bí mú tó lóun sọ fún ànábì láàárọ̀ pé ìwọ lọ́wọ́ ń jí ní ṣàká tìlù fífìrì mú tó fi ní káàbù rà ó sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú òun ní padà wá mọ́ ẹ̀rí pé ó padà sí èèyàn àwọn tálíjẹ̀nú ṣe rí خلق الجن من النار وينبع لترانا قال الله ملنا القرآن قل والجان خلقناه من قبل من نار السموم الله بأن عدال الجن سوادي يومين أدبع الجن تيوا سوادي أوا تاجينا أولا الله قد أكد دوا وفن وما خلقت الجن أتي جن سوادي وني والإنسا وني والجان خلقناه من قبل ọlọ́run ọba ní àti dá wọn síwájú ní minari samom látara iná tó gbóná láti dá wọn ọlọ́run wọ́n kọlọ́kọ̀ jẹ́ àmà minari jì minari ọlọ́run àdá àdìjànú látara iná tí ma ń jò fèrèfèrè sọ́tò rahman aya 15 lọ́wà ládùn hànà fi à iná tí ń jò tí ò ní èéfì inú náà lọ́lọ́run ti dá àdìjànú ọlọ́run àdá nínú náà kọ̀wá ní ìtumọ̀ pé àdìjànú ọ̀dà ọlọ́run dá àlìjẹ̀nú látara ná kò wá nítumọ̀ pé àlìjẹ̀nú yẹn òun náà mọ̀ wá jò káàkiri ọmọ jò káàkiri bí iná ọlọ́run bá aláàdá látara ná ọ wá yí padà sí ìdátọ́ fẹ́ bó ṣe dá ànábì ádámà látara ẹrọ̀fọ̀ látara ẹrọ̀fọ̀ ọ wá yí ẹrọ̀fọ̀ yẹn padà sí kíní ẹran àtẹ̀gùn àmọ́ látara ná lọ́lọ́run ti dáhùn tí wọ́n wọ̀ ná àbí wọ́n ní wọ̀ ná àwọn afọ́ àfọ́ àmọ́ra wọn lọ́wọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé àwọn àjànú dáadáa wọ́n wà lè jẹ́nà àwọn àjànú tí ọ̀dá tí wọ́n wọ̀ná àbí wọ́n ní wọ́ná àwọn afáfà mara wọn lọ́wọ́ àmì tí èmi lọ síbẹ̀ wọn náà ni pé wọ́n wọ̀ná tí wọ́n bá wọ̀ná bóun náà fẹ́ jìyà iṣẹ́ aburú tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe lé ayé ìyàwó Aisha dọjọ́ anha ó ní kọ́lẹ̀kọ́tì màláyíkà tó mi nọ́ọ̀rọ̀ wàkúlìkọ̀ jáánu min náàrì ọlọ́run dá wọn àlìjànú látara iná wàkúlìkọ̀ ádámù mímọ̀ òṣìfàlẹ́kùn ọlọ́run dá ádámù látara níta ti sàlàyé fún yín oná ní ẹ̀rọ̀fọ̀ yàtàná kahú ọ yàtàná salù àwọn àlìjànú tá a máa ń bímọ wọ́n máa ń fẹ́ àwọn náà máa ń bímọ àwọn náà máa ń fẹ́ yàwó innahu yarakum huwa wa qabiluhu erin àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ wọ́n máa fẹ́ra wọn àwọn náà máa bímọ kàlákọ́láhùn àjínà aláṣùnà ọlọ́wọ́n bá aláwọ̀ ọwá máa ń ya fọ́tò wọn bọ́ bá ṣe wù ú nígbà míì sínfún yàtọ̀rú náà fil hawa àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n máa fò ọ̀pọ̀lọpọ̀ àlìjẹ́ ni wọ́n máa ń fò ni wọ́n máa fò wọ́n máa fò wasifun yatahawal ila kilab àwọn míì máa yí padà wọ́n lè di ajá wọ́n hayati wọ́n lè dejò wọ́n insani wọ́n lè dọ́mí èèyàn àlìjẹ́ ẹ̀rí àlìjànú tá ń ṣàlàyé yìí ń bẹ nínú wọn tọgbọ́lọ́ngbọ́ ń bẹ nínú wọn tọ́ya kèfèrí ọlọ́run ni wọ́n anna minna muslimun ọlọ́run bọ́lá àwọn àjànú sọ pé mùsùlùmí ń bẹ nínú wa o wọ́n minna qasitun bẹ́ẹ̀ náà ni àwọn alábòsí tí wọ́n ṣe wà mọ̀lẹ́kọ́sí tún gbogbo àwọn tí wọ́n ti Islam fakanu li jahannama hataba ọlọ́wọ́n bá ní àáfin wọn kó náà jahannam ó jẹ́ yóò wáyé pé àdìjànú tó chief Islam àbẹ́yì tó ṣe lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n fèrè jì nílẹ̀ àwọn kàbá ìrìnzónòb yọ wọ̀ náà sẹ́tùrù jìn àyà 14 àti 15 àdìjínú àdìmúsílímù a máa rí àjẹ̀nú tó jẹ́ mùsùlùmí a sì máa rí àdìjínú tó jẹ́ ẹlẹ́bọ a ní àdìjínú ànàsọ́rání ààrẹ àjẹ̀nú tó jẹ́ kìrìsìtẹ́nì wàlìjẹ́nu yahudi ààrẹ àjẹ̀nú tó jẹ́ jù yahudi kọ́dà ààrẹ àjẹ̀nú tó jẹ́ tìjànìyà ààrẹ àjẹ̀nú tó jẹ́ kíni eh, tó jẹ́ kàdìríyà àlìjẹ́nu lè mọ̀bùtẹ́dà ààrẹ àjẹ̀nú tó jẹ́ oníbídà àlìjẹ́nu àwọn àlìjẹ̀nú yìí wọ́n ní ìrántá wọ ọmọ èèyàn pín sí làwọn náà sí kíni làwọn náà pín sí balaga rasulu sallallahu alaihi wasallam risalata lahum anabi sallallahu alaihi wasallam sí fún wọn afọ abdullahi ibn masoud ọlá nàbí sọ pé àtàní dáì aljin ọ̀kan nínú àjànú wa bá mi fada habtu ma'u mo wá lọlé bá fọkàrà àtọ aléhìm alukur'an mo ka alukur'an fún wa ìtumọ̀ ẹni pé ànábì jíṣẹ́ fáwọn mẹ́yàn ó sì jíṣẹ́ fáwọn àlìjànú afọ àwọn abdullahi ibn masoud kọ́dà àwọn tẹ̀lé ànábì lọ sí ibi tá ànábì ti jòkó pẹ̀lú àwọn àlìjànú tó fi ka alukur'an fún wa a jẹ́ pé àwọn náà gbogbo òfin kur'an ló di ọ̀ranyàn ní orí wọn wọ́n gbọ́dọ̀ gbọ́lọ́ gbọ́ wọ́n gbọ́dọ̀ máa kírun wọ́n gbọ́dọ̀ máa gba àwẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ hajj àwọn ọjà náà lọ hajj o àmọ́ àwọn onídìí sísà wọn sì ní ìdí tíkẹ́ẹ̀tì torí yẹ tí orílẹ̀ fìlà àwà àwọn máa ń fò nínú kíní inú atẹ́gùn ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa as-salihuna minhum fil janna wal mushrikuna wal asuna minhum ọlọ́run sọ́nà lùkọ́ ní wọ́lọ́kọ́dé dára anna alì jahannama kathiran min al-jinni wal-ins ọlọ́run ní àìmẹ́yà àwọn tá a dà sí nínú jahannam lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àlìjẹ̀nù àti nínú kíni nínú àwọn ọmọ èèyàn al-A'raf aya 179 ìbílísù jìnní wọ́wọ́ amẹ́rù ṣayati ìbílís táwọn bàbá wa àti ìyá wa ń lẹ̀ yorùbá tó wọ́n pè ní bìlísì àbẹ́yìn gbọ́ òun ni ọ̀gá wọn àlìjànú lòun náà ọlọ́ni fàṣàjàdú ọgbọ́n ọlọ́run dá ànábì ádámà tán tó dé kan forí kanlẹ̀ àwọn màláíkà fàṣàjàdú ilà ìbìlìs ọlọ́run sì wájú ìbìlìs sáàrin àwọn màláíkà ọlọ́run bá aláwa ní kí wọ́n forí kanlẹ̀ fàṣàjàdú ilà ìbìlìs gbogbo àwọn màláíkà ló forí kanlẹ̀ àfi ìbìlìs nìkan ní òforí kanlẹ̀ káà nà mí fàfásàkà ọ̀nà àmúrò bí i ó sì wáyà pa àṣẹ ọlọ́run bá wa sọ́pẹ̀lú káf àyà 50 ó já mọ̀ pé ìbílísù àdìjànú ni ó wá ní àwọn ọmọ rẹpẹtẹ tí máa ránṣẹ́ ọlọ́run tó wá fi àdìjànú kọ̀ọ̀kan sàdáwò fún gbogbo àwa tí adọ́mọ èèyàn tí wọ́n pè ní kọ̀rí àdábì kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí ò ní àdìjànú títí ẹ̀ tí ń bá gbé tíyàwó àyíṣà fi ń bẹ ànábì pé Ah, àmá yìí ṣètọ́ ṣé mo wá ní àlìjànú kan ni tí máa ń dàmí láàmú anábì ní náàmù wọ́n wá ní ìwọ náà kọ́ sí wọn náà ní anábì ní náàmù anábì ní bẹ́ẹ̀ ni àlìjànú kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tèmi náà walakin Allah àánani alẹ́ ìfà àsìlámà àmọ́ ọlọ́run bá ti rìn mí lọ́wọ́ lérí ẹ̀ ó ti gbà fàfẹ́ mi kò lè darí èmi lọ síbi tí ọ̀dà ọlọ́run ti sọ èmi kò mi aburú ẹ̀ àmẹ́yìn oyé ọlọ́run ò sọ ẹ̀yìn kò mi aburú rẹ̀ tán pátápátá ẹ̀ máa wá sọ ọlọ́run sì máa sọ yín alákọ̀tù bẹ́ẹ̀ nàìjí ni wọlé is tọ́ nígbà wa débi tí a wí adébi tá a wí kí ni àsepọ̀ tí ń bẹ láàrin àlìjẹ̀nà àtọ́mọ èèyàn wọ́n ní nígbà tí ọlọ́run bá àlá tó ní kí àwọn mọ̀láìkọ̀ fèrí kanlẹ̀ àwọn fèrí kanlẹ̀ ìbílísò fèrí kanlẹ̀ ọlọ́run bá àlá ó lè kó nínú àlìjẹ́nà nígbà ọlọ́run lè kó nínú àlìjẹ́nà kọ́ọ̀dà ọlọ́run bá ń sọ pé ìbílísò wa sọ pé fabima aghwaytani nígbà tó ti sèmi dolórí burúkú báyìí la'aq'udanna lahum siratakal mustaqim ojú ọ̀nà rẹ̀ tọ́tọ́ tí wọ́n gbà wal janna ń jòkó síbẹ̀ thumma la'atiyannahum min bayni aydihim wọ́n ni wọ́n

a ní wọ́n pín sí méjì àwọn àlùjànnú dáadáa àtàwọn àlùjànnú tí wọ́n dáa ṣẹlẹ̀ àwọn àlùjànnú tó bá jẹ́ àlùjànnú dáadáa kò sí alákọ̀ọ̀kan láàrin ọmọ èèyàn àti wọn tó jí pé ẹ̀wọ́n jọ máa pàdé níbi ìjọsìn tọ́lọ́run bá pa wọ́n láṣẹ kí wọ́n fi jọ́sìn wọ́n jọ máa kírun àwọn àlùjànnú tó wà ládùúgbò yín ẹ jọ máa kírun àmẹ́yìn òníra wọn àwọn ń rí wọ́n ọ̀dẹ̀ nípa burú sí torí wọ́n ṣe aláburú àwọn àlìjànú tí wọ́n jẹ́ olùgbàgbọ́dodo gbogbo òfin ẹ̀sìn tọ́jọ́ ọ̀ranyàn lérí wa lọ́jọ́ òfin ẹ̀sìn lérí tiwọn náà àwọn àlìjànú yìí wọ́n máa gbà rẹ̀ tí Ramadan bá dé àwọn máa gbà àwọn náà máa gbà àmọ́ àwọn máa rí wa àwọn ò lè rí wọn tó bá dàtúkọ̀ hajj àwọn náà lọ wọ́n sì tawaf wọ́n sì sáàyù bẹ́ẹ̀ náà sọ́fọ̀ al-marwa àti gbogbo àwọn sẹ́tà máa ń ṣe ní hajj pátá àwọn náà lọ wọ́n darí wọ́n jẹ́ hajj náà di jinn wọ́n náà wọ́n ṣe tìláwàtò Qur'an àwọn náà wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe ìbádà ọmọ ìbẹ́nu wọn tó jẹ́ tí ọlọ́wọ́n bá Allah ó ṣe lẹ́ni eré tó jẹ́ pé bá a ṣe lẹ́ni eré láàrin àwọn èèyàn làwọn náà ní ẹni eré láàrin wọn ìsì ń bẹ nínú àwọn àjálù yìí tí àwọn ní ìbìlísù làwọn ó ṣe kí ni làwọn tẹ̀lé wọ́n fi máa ní ṣàyátì nìlì jínì ṣàyáàtì lè jí nìyẹn làwọn àlìjànú tí wọ́n tẹ̀lé èṣù táǹpẹ̀ ní ìbílísì tẹ́lá àwọn àtọ̀hún yẹn táwọn ṣe dáadáa àwọn ọ̀tẹ̀lé sùn àwọn ṣèjọ́ sí ti wọ́n ni tẹ́lá àwọn tí wọ́n tẹ̀lé ìbílísì yìí àwọn ń bá a ṣiṣẹ́ yóò fún wọn káàkiri ayé àwọn aṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lára wa àwọn aṣẹ́ tó fẹ́ mú wa ṣe táàfi di olórí ibú táàfi wọn náà lọ́hùn òun náà mọ̀ fẹ́ káyìí alákọ̀ọ́kọ́ al-ishraku billahi fi tawhidihi wa ibadatihi an tariqil asnam ká máa ṣẹbọ lórí ilẹ̀ ọlọ́run bí ká máa ṣe gi bí ká máa ṣẹrin bí ká gba òkúta gbọ́ èwo ni wọ́n ń bọ nílùú yìí ẹ̀nà mi létí ẹ̀dá kùnrin mímọ́ gbàgbé ẹ̀hẹ̀ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń ṣe egúngún kí ni wọ́n tún ṣe wọ́n ti ṣàgó ẹ̀hẹ̀ wọ́n náà sọ̀sún náà tọ́ ọlọ́mọsà sọ wọn bí aburú gbogbo ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ mọ́sà ẹ wọn ṣe o ṣé rí ẹbọ yẹn ìbílísù ló ṣe ni òun lọ dalẹ̀ ṣàǹgbé lòun ó jòkó lójú ọ̀nà lẹ́ẹ̀kan àwọn nǹkan kan tí a máa ṣe táàfin ní ráyè wọ ojú ọ̀nà àlìjánà yẹn òun náà ni mo fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni ẹbọ ṣíṣe ká máa sin ẹ̀dá ọlọ́run ta ló dá orò jàmá ọlọ́run ẹbá bí ẹni tí ń ṣe náà yóò lọ́lọ́run lọ́dà tó bá ní ṣàngó àni oòrò lọ́dára rẹ̀ adépé eré ẹ̀tù ṣe kíni ó ti rẹ̀ nù tó bá ní oòrò lọ́dá ara rẹ̀ ìjọ sọ fún mi pé ọlọ́run lọ́dọ̀ rò tó bá ń ta lọ́dá ṣàngó wọ́n ní ọlọ́run lọ́dá ṣàngó ta lọ́dá fá yóò lọ́lọ́run lọ́dá fá kí ló wá dé tí wọ́n wá ń sin ifá tó ń sin oòrò tó ń sin ṣàngó tó ń sin ọba tó dá ifá àtòrò àti ṣàngó tó sì pàṣẹ wọ́n padà yá àṣàgó àti ifá àti orò kò ní padà sí kíní kò ní padà sí mọ́ yóò wá sẹ́kù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ta ní fún ọlọ́run jẹjẹ yóò lọ lọ́run èyí tó wá dé kó sì di ẹ̀rẹ̀ yìí kọ́ yóò ní dáhùn bàbá òun ní káwọn máa ṣe lọ jẹ́ pé èèyàn ní máa ṣẹbọ àfikọ́lọ́run kọ́kọ́ gbà látà ikú òlérí ẹ̀ kò ní láyọ̀ ronú nọ́mbà gbogbo ẹni tí máa ń pátápátá ẹ̀lẹ́dìjòkó tó bá yà lọ́wọ́ aláàbá fún nílà ká ìyọ́ mọ̀ pé ọba tó dá sánmà tilẹ̀ yìí tó dá gbogbo tí bẹ́ẹ̀ owó lọ́yẹ kéèyàn máa sìn nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn ẹgbẹ̀rún ọdún láàrin ànábì ádámà sí ànábì nóò kò sẹ́ni kankan tí ń ṣẹbọ àwọn ẹni ọlọ́wọ́n ọba kan lọ́kàn jáde láyé bàbá wádù bàbá yẹgúsù bàbá yahunku bàbá nasiru bàbá bàbá bàbá ni wọ́n o àwọn àfáà ni wọ́n àwọn ẹni eré ni wọ́n sọ wáhùn gbogbo àwọn bàbá yìí nígbà wọn jáde láìsàn ìbílísù ọwá lọ lè bá àwọn ọmọ wọn pé eré àga ìjòkó àwọn bàbá yìí kí ló dé tí ẹgbẹ́ òkúta kọ̀ọ̀kan síbẹ̀ ibi wọn ti máa ń sọ̀rọ̀ ọlọ́run ibi kálukú ti máa ń ṣe álùkọ̀ tí wọ́n ti máa ń ṣe bàyáàni ẹ kúkú gbé òkúta kọ̀ọ̀kan síbẹ̀ tẹ́ ẹ bá ń kọjá ládùúgbò yẹn máa fi rántí àwọn bàbá yẹn èyí náà lè máa tẹ̀ra mọ́ ìjọsìn bí wọn ibi ti bẹ̀rẹ̀ ibi ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà táwọn wọn wá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nígbà táwọn bàbá yẹn kú àwọn ọmọ tí wọn tí wọ́n wá lẹ́yìn wọn ìbílísì wà lè sọ fáwọn ọmọ yìí pé sẹ́yìn ọ̀rọ̀ àwọn òkúta tó wà láàrin ìlú ni òkúta tó ń pè ní wádù òkúta tó ń pè ní sùwáwò òkúta tó ń pè ní yẹgúsù òkúta tó ń pè ní násùrù òkúta tó ń pè ní wádù òkúta tó ń pè ní yahoo ẹ mọ̀ pé àwọn èyí gangan lọ́lọ́wọ́ bá táwọn bàbá yìí sìn àìsí má àìléwó lè fún má ká máa kẹ́ mọ́ máa lọ díẹ̀ má kẹ́ pàtì yẹn lọ́jẹ́ káyé yín báyé yín ṣe kí ni lọ́jẹ́ káyé yín báyé yín ṣe rí yẹn ní òjẹ́ kí nǹkan dùn má. ẹ wo bí tó ti bẹ̀rẹ̀ ẹ wo bí tó parí sí fún wọn tẹ̀má bó ti di pé òrìṣà bẹ̀rẹ̀ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tá ànábẹ́ adama ti lọ lọ́lọ́wọ́ gbé nóhù dìde pé iná àtàlánà ha ìlà kàwùmí àná àmì kàwùmọ́kàmí pọ́bìlì àyàtí àwọn àdábùn àlè ọlọ́wọ́ wá ní nóhù mọ́wòrán ìbílísì ti dá wàhálà lẹ̀ wàhálà tó lọ́wọ́ dálẹ̀ ó ti bẹ̀rẹ̀ wàá lọ lè kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ kí wọ́n mọ̀ sí àwọn ẹ̀dá ọlọ́mọ ọba aláàrin kí wọ́n ṣe kí ni kí wọ́n sìn kó tó di pé ìyá ò dé ìyá sì padà dé lóòótọ́ ọlọ́run sọ omi kalẹ̀ lókè ó sọ omi kalẹ̀ látòkè ọlọ́run ní kó mi ọmọ jáde nsàlẹ̀ faltaqal mara ala amrin qad qutir ọlọ́run fi ó fi pa wọ́n rẹ́ látara pé wọ́n ń òkúta ẹ̀yin tẹ́ wá ń ṣe nílùú òkè ò ìyá ọlọ́run bọ̀ tẹ́ ẹ̀ bá túbá ìyàtọ̀ lọ́n fi jẹ ìjọ ànábì nóò ó tún ṣẹ́kù lọ́dọ̀ ọlọ́run ó lè má jẹ omi ó lè jẹ nǹkan mi. gbogbo ẹni tó bá ti ń ṣẹbọ nítorí àwọn ọba aláàjì oyè wa ikọ́ tí ọba ti lè sílẹ̀ ìyá ní ṣe kíni ìyá ní bọ̀ torí tẹ́ ń wá nídìí òkúta tẹ́ ń wá nídìí irin nídìí omi èmi ọ̀ máa wò kò gbọ́rọ̀ ẹ̀yin gbọ́rọ̀ kò rí náà ẹ̀yin rí náà kò lè gbéra kó lójú kan ẹ̀yin lè move nínú ẹ̀yà àtòun ta ló wúlò jù àmọ́ tí ìbìlísù bá ti dá sí nǹkan fún yàn kó bó ṣe kí wọ́n sọ tó yóò ní àfa àmójúgbọ́ ọlọ́run wà lókè sánmà ìtìdà bàbàbà ti wá ní ká máa ṣe kíní ká máa ṣe lélẹ̀ torí yín láti gbé wá sí wa tó gbogbo àwọn tá ń sin nǹkan míì ìbìlísù là ń ṣe kíní ìlà ń tẹ̀lé kákò lójú ọ̀nà ìbìlísù ká padà sójú ọ̀nà ọlọ́run kásìkò okó tó dé torí ikú ń bọ̀ tí ikú bá dé nígbà wọn yóò lè gbọ́ ọlẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn màláíkà wọ́n tó bá díjà kìyàmà wọ́n ní àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n ń ṣe ẹbọ wọ́n mọ̀ wá parọ́ mọ́ àwọn màláíkà ìmọ̀ màláíkà ni ẹ̀yìn làwọn ń sìn o kọlu subhanaka wọ́n láwọn màláíkà panupọ̀ pé mímọ́ fún wọn ọlọ́run à ń tawọ́ yùnà ìwọlọ́gá wa ìwọ ni àfẹ̀yìntì wa min dunihim yàtọ̀ sí ìtàwọn tọ̀wọ́n sìn balikanu na nàlìjínà àlìjànú ni wọ́n ń láyé o akitharuhum bí mu'minun wọ́n sì gba àlìjànú náà gbọ́ suratu sábà àyà 41 ó jẹ́ òye wáyé pé gbogbo táwọn yẹn ń sìn lérí ilẹ̀ àlìjànú wọ́n ń sìn àlìjànú kan gbé nǹkan kan síwájú wọn tí wọ́n máa lọ bẹ̀ ni àlìjànú gangan ló ní abẹ́ àjẹnú bẹ́lábẹ́ omi àjẹnú ní bẹ́lábẹ́ igi àjẹ̀nú ní lábẹ́ orò àjẹ̀nú níbẹ̀ lábẹ́ ẹ̀yọ̀ àjẹ̀nú níbẹ̀ lábẹ́ òkúta ìyá àbòdú náà lè jìn ọlọ́run ti gbàdéhùn lọ́dọ̀ wa ó ní yába ni adam láta àbúdú shaitan ọlọ́run bá ní ẹ má sí èṣù iná lọ́kàn àdéhùn mubin ọ̀tá mi lè sun wà ní ibùdó ni èmi ní ẹ̀sìn èmi tí mo dá yín ní ẹ̀sìn adam sọ̀rọ̀ tó mustaqim kẹ́sì mi lójú ọ̀nà tọ́tọ́ tẹ́ ẹ bá ń ṣe bọ́ àjẹnú lẹ́ ń tẹ̀lé ojú ọ̀nà tó wọ́ ni kọ́lọ́mọjà bá wọn ṣe ojú ọ̀nà tó wọ́ o àwọn tí ó ti yé kọ́lọ́mọṣà jẹ́ oyé wọn ọlá agbára ọlọ́wọ́n bá wa tẹ́ bá lẹ̀ ní gbọ́ ọlọ́wọ́n wá ní ìnáwó máa ń yù síkì bìlá ọlọ́ni tó bá sùn sàkán nílùú yìí tó bá jáde láyé fàkọ́dé haram Allahu alayhi aljanna kò ní sinmi láti janna o wọ́n máa wá náà ọlọ́ni inú náà lòun jù sí wọ́n máa lè zọ́ lèmi nàmi náà ansar kò wá sí ayé nìkan tí ó gbà àwọn alábòsí yẹn lẹ̀ lọ́wọ́ ènìyàn ọlọ́run tí má jù wọn sínú náà ọ̀wọ̀ náà ọmọ ìyá ìwọ náà mọ̀ pẹ́yẹkọ wọná nígbà tó fi ọba tó dájú ilẹ̀ tó wà ń pa igi lásọ tó wà ń singi ó fi ọba tó dárin ilẹ̀ ọ̀ ń bọrin ó fi ọba tó ní kómi ọmọ sàn ó fi ilẹ̀ ọwá ń bọ omi ọwá gbé ọwá dasọ́borí àti wọ́ àtàsọ́tọ̀ ọ̀dàborí àti bàtà tó wọ̀ àti ilẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ àtàbẹ̀ sọ́mà tí tó wà àtóúnjẹ tó jẹ́ kó tó jáde gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ló dá gbogbo ẹ̀ níta bá sì dá àrípè lọ́lọ́run àìṣesí ọba adọ́dá nìkan lọ́ba tá a máa ń sìn ẹ̀yọ́ máa yá mi ọ̀nà tálíjànú gbà wọlé tálíjànú tó fi dúró dè wá pé ẹ̀yọ́ mẹ́yàn àdíṣẹ́ ń sọ yín dolórí bú òun náà ni al-ista'anatu bihi fi talab ar-rizq tẹ́bá owó ọ̀pọ̀lọpọ̀ àgbáńláyé lè ní ẹ̀rì pé ritual ògùn owó ògùn owó ògùn owó ògùn owó ó wá pọ̀ rẹpẹtẹ débi pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n ti parí secondary school wọ́n bẹ̀rẹ̀ sí wá oògùn owó yahoo plus wọ́n ń gérí ìyàn oògùn oògùn ẹ̀yọ́ màyá mi oògùn owó gbogbo ẹni tí má ti ń wa ọ fẹ́ bẹ àlìjà nínú sẹ́ kálíjànú kọ́ràn àwọn lọ́wọ́ kóun lè máa rówó sọ́sùmọ̀ sí àlìjà náà ọ̀tá rẹ̀ ni wọ́n gbàgbé inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run bá ní ee ṣètọ́nà àtàwọn ọmọ rẹ̀ ọ̀tá yín ni wọ́n o ọlọ́run wá ní fatẹ́kì zuhu àdùwà ó ti wá pa wá láṣẹ ọlọ́run ní ẹ mú ní ọ̀tá ọlọ́run fún wa ní làbáríṣẹ́ ó ti wá pàṣẹ alhabaru wal amr ọlọ́run bá ní ṣètọ́nà ọ̀tá yín ni wọ́n ẹ wá mú ní ọ̀tá tọ́lọ́run bá pàṣẹ yẹn gbọ́dọ̀ mọ́tẹ̀ láṣẹ ọlọ́run ọ̀tá rẹ̀ lọ́wọ́ lọ ẹ̀dá kò kí náà padà wá ṣẹlẹ̀ kí náà padà ṣẹlẹ̀ ìtumọ̀ ẹni pé owó yẹn ò lè rí torí pé ọ̀tá rẹ̀ ọ̀fẹ́ kọ́ dáa fún ọ kò fẹ́ kọ́ dáa fún ọ láyé kò fẹ́ kọ́ dáa fún ọlọ́run pláàni ìṣètọ́n lérí wa ni pé kò fẹ́ káyé wọ́n dáa kò sì fẹ́ kọ̀run wọ́n dáa tẹ́yìn bá fẹ́ káyé rẹ̀ dáa aláàlẹ̀ yẹn ọlọ́lẹ̀ bẹ́ẹ̀ pé kó fún un lárísìkì ọmọ sàdúà ọ̀pọ̀ lẹ́ni tó mọ̀ sí láhùlà wàlá quwwata illa billah astaghfirullah wa atubu ilayhi ọmọ kasatul baqara dáadáa má ka ọlọ́run wa ọlọ́mọ bò wọ́lá sí ni ọmọ sí astaghfirullah wa atubu ilayhi dáadáa ọlọ́mọ bò wọ́lá sí ni ẹni bá wá ń lọ lè wá ìrànlọ́wọ́ pé òun ọ̀tà ọ̀dàkùn ogun tajà nílò òun nídìí ogun yẹn àwọn olóde ẹbọ lẹ̀jẹ̀ mọ́ ẹgbẹ́ mi táwọn jọ ń káàbọ̀ látàárọ̀ yìí àwọn olóde ẹbọ lẹ̀jẹ̀ mọ́ torí pé àṣìṣàánà ìbáàdà ni tọ́bájẹ́ al-isti'anatu billahi ibada wal-isti'anatu bil-jinni shirk ẹbọ ni ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjẹ̀nù pé kọ́nà wà lọ́wọ́ kalẹ̀ lówó tọ́lọ́run sì ní fẹ́ bìtẹ̀gù inda Allahi rizqa ọlọ́run bá ní ẹwọ́ owó wá sọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run bá aláà ó ní wọ́n bìtẹ̀gù min fadlillah ọlọ́run bá ní ọlá mi ní ẹwà wá sọ́dọ̀ èmi ọlọ́run wa man nasru illa hmm, min indillah ọlọ́run láàrín sí kankan ò ní dé fún yín àbílà pẹ̀lú ọlọ́run àdúrà ló ṣe tó bá ti wá sóògùn o ti bí àlìjànú níṣẹ́ pé kọ́bọ̀ ọwọ́ owó ọ̀tá rẹ̀ ló ní kọ́bọ̀ ọwọ́ náà là fún ọ kí ni yóò ṣe fún ọjàmá yóò padà sọ́dọ̀ lòsì ló ṣe pé olóògùn owó padà tòsí kó tó kù láyé kò sẹ́nìkan tí máa sóògùn owó tó ní padà tòsí kó tó kù láyé nítorí pé ọ̀tá rẹ̀ ló lè bá pé kọ́ra òun lọ́wọ́ kọ́sọ̀ òun dolówó ẹ̀yọ́ màá yá bí nǹkan ṣe ah súnà lókùtọ̀ yẹ kọ́ ọmọ ni kọ́ ọmọ ṣe gbogbo ẹni tí bá ti ń wá oògùn owó káàkiri àlìjànú ló ń ṣe kíni ìlọ́bẹ̀nsẹ́ ọlọ́dẹ sọfà àlìjànú kọ́ra òun lọ́wọ́ èṣù oṣù rẹ̀ ní ọ̀tá rẹ̀ ni ìtumọ̀ ẹni pé bọ́ bá ṣe déédé àsìkò tọ́lọ́run ló lówó tẹ́lẹ̀ ló lówó tí ọba ṣe déédé àsìkò tọ́lọ́run ò ní ní ọ̀jẹ̀ eré èèyàn three thirteen ọ̀jẹ̀ eré èèyàn one thousand one hundred eleven ò ní padà ní kankan owó ìjọba wọ padà wá tiẹ̀ ọ́ ọwọ́ àmọ́ lè lówó rẹ̀ nù sáré ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ògùn owó ìdí àlìjànú sẹ́ni o ẹni bá lè bá àlìjànú ẹni bá lè gbogbo àwọn làǹsà rẹ̀ àgbẹ̀lẹ́ ọmọdé sùn ọlọ́wọ́ náà rọ̀ wá àbí ẹni bá dọ́dọ̀ ògùn owó. mọ́sùlá kí mọ́sùlá sábà pé èso ti ti sí dọ́fẹ́ ti sí ìsọjà wa tó owó tí ò ní náà ní dín níwò torí wọ́n pa mọ́sùlá kí mọ̀ wọ́n pa ni ẹni bá ti pààyà tí wọ́n ṣe kí ni wọ́n pa ni sọ̀fíà náà wá ṣe sìná lòun náà rí kúwe ta ló ti sọ̀fíà náà wádọ̀ mustaqim àlìjánu torí gbogbo kàbá ìdè òṣùnú gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá pátá àwọn àjànú ló wà ń bẹ̀ ó ní tó mọ̀ tiọ́ tó mọ̀ tiọ́ tó mọ̀ tiọ́ wọ́n gbọ́ wá sí gbọ́gbọ́gbọ́ òní tẹ̀lé wá sí. àlìsàádà tó bí i ìmọ̀ wá ìdáàbòbò lọ́sọ́dọ̀ àlìjànú òní wọ́n ń pè ní ògùn sọ́ sẹ́ẹ̀rí pítà àti bá ṣẹ̀nu tẹ́lọ́run àwọn tá àgbàgbọ́ yẹ̀sìn ọlọ́ni wa anna kana rijalu minal insi ya'uduna bi rijali minal jinni fazaduhum rahaqa ọlọ́ni ẹ̀rí àwọn èèyàn kàtàkàtà nínú àwọn ọmọ èèyàn wọ́n sì máa wá ìsọ̀ bi rijali minal jinni wọ́n máa wá sọ pẹ̀lú àwọn akọ àwọn àgbààgbà àlìjẹ̀nú fazaduhum rahaqa àwọn àlìjẹ̀nú yóò padà wá ní sọ wọn mọ́ wọ́n tún wá kó ìpayà bá wọn sọ́tùlù jìn àyà ẹlẹ́ẹ̀kẹfà tó fi jẹ́ pé tí àwọn kẹfẹ̀rí bá dé inú igbó àbí wọ́n dé inú dẹ́sàtì ńlá wọ́n ní ya sayida ali hadal wadi a pè wọ́ àlìjànú tó jẹ́ pé wọ́n ní olórí gbogbo àwọn àlìjànú tó wà ń bí mẹ́sẹ̀ sọ wa níbi aburú àwọn ọmọ rẹ o ní tí wọ́n máa wínú tọ́lá anágbàgbà àlìjànú wà èyí tó fi wá pé ọlọ́run kọ́sọ́ wọn kí ni wọ́n ń pè jàmá wọ́n wá ń pè ọ̀gá àwọn àlìjànú kọ́sọ́ àwọn níbi aburú àwọn ọmọ rẹ̀ sí pé kìlọ̀ fáwọn ọmọ rẹ o ni wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá tó wọ́n ní olúgbò olúgbò olúgbó àlìjẹ̀nú tó wà nígbó ni wọ́n pè ẹ̀yọ́ màyá mi anábì wa sọ fún wọn yìí pé man nazala manzila ẹ̀yìn ẹ̀mọ́ dàbí wọn tẹ́ bá ti sọ̀kalẹ̀ síbì kan bóyá nígbó kan àbí nílùú kan thumma qala ẹ wá sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa tẹ́ bá sọ bẹ́ẹ̀ lam yadurruhu shay'un hatta yartahila min manzili dhaliki anábì ní ìkankan ò ní fara níyìn ní gbogbo àwọn àlìjẹ̀nú bá a ṣe wọ̀lú yín lókè o lánàá àti wí a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa tí wọ́n náà bá délù kan wọ́n gbàgbé láti wí inú gbó o lè ṣiṣẹ́ lù kan o travel lọ́bì kan tó bá ti wí mẹ́ta rẹ̀ tó fi kúrò nílùú náà gbogbo àwọn àjẹ̀nú nílé ayé àtàkì àtàkì tá a máa níyẹn nípasẹ̀ àwọn àjẹ̀nú tí máa wá lẹ́yìn náà òun náà ni kádàrá ọlọ́run àdánwò ọlọ́run mùsùlùmí àtọ́lọ́wọ́n bá aláàfẹ́ fi dán o òun ní sábà bí kan tayọ pé ọlọ́run fẹ́ dán o ó rí ọ̀pọ̀lọpọ̀ wọn àtàkì rẹ̀ wọ́n wá ka mọ́nulé àmẹ́ni tí ó lù tó sàn ké ọkàn yọ àwọn tọ̀ lọ báyìí àwọn gun o jama ọ̀kan jò ní ilé oko kan ọlábòrò òun ó ní ẹnìkan ó lù lójú oorun làwọn bá yọ gbọ̀rọ̀ ó láwọn gun o àwọn yọ tó yọ délẹ̀ tán lọ́ba gbẹ̀mí mi àwọn wo ni wọ́n fa àwọn èèyàn jama àṣìráyà ti láàrin amúrọ̀bà àwọn àdìjẹ̀nú ni látara àbìlù àṣàṣì ibú tí wọ́n bá ní wọ́n ṣàṣeyàn wọ́n rán àdìjẹ̀nú sí yẹn ní túnmẹ̀ tí wọ́n náà bá sóògùn ìsọ́ ọ̀hún bẹ àdìjẹ̀nú sẹ́kọ́sọ́ tá a bá ní kí ọ̀tá wa kọ́ bá sọ géètì kí o lè kọ́ bá wọlé kí ní ọ̀padà ṣẹlẹ̀ ọ̀yẹ̀kẹ̀lẹ̀ gbá àrìyàn yíwá ìlérí ọ̀tá rẹ̀ ládùúgbò ọwọ́ ní kọ́ mọ́ rẹ̀ kọ́ sọmọ pé ó ti fara rẹ lé ọ̀tá lọ́wọ́ nìyẹn ẹni tí bá sóògùn sọ ọ fara rẹ lésù lọ́wọ́ ni torí oògùn ìsọyìn èṣù ẹ̀ dalẹ̀ ṣíríkù ni àwọn èṣù wọn sì dẹ́bọ̀ọ́lẹ̀ tọ́lọ́mù fi sọ fún sátò jíẹ̀ ní pé ẹ má fàlìjànú wá sọ àwọn ọmọ èèyàn ní àwọn ọmọ èèyàn tí ọgbádùn ni wọ́n máa fi àlìjànú wá sọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣehìrò oògùn tá a máa ń ṣe yẹ jama ìṣàánà tún bìrìjìn ìwà ràn lọ́wọ́ pẹ̀lú èṣù ni tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní òkè òhun bí tí wọ́n ní kiri ọmọ ọ̀fẹ́ ẹni tó wà ní London tí wọ́n bá ti rí mọ́lẹ̀ tán tí wọ́n pè ń tọ̀hún tó ń tọ̀hún náà bá ní ìsọ̀ ọlọ́run ọba lára tí wọ́n bá pè é yọkàn sọ fún wọn pé eré kan fọ́hún lọ́wọ́ báyìí nígbà tó ń padà àwọn èèyàn máa wájú wọn máa jó wọn máa yọ pé ah iná ti ṣe kí ni iná ti mú iṣẹ́ ti dáhùn ìjọba fẹ́ mú láàrin ìyàwó náà ni pé ní tí wọ́n rì mọ́lẹ̀ wà ńlẹ̀lẹ̀ àbí kò kó mbẹ̀ kọ́lá tó ń bá wù wọ́n tó bá mbẹ̀ àmọ́ dá wa kankan ti nàró mbẹ̀ ó ti dé London láàrin a second ọwọ́ náà sálìjànú kí wọ́n wá dẹ̀hùn tó lè kó ṣe agbárí tí fi ń fọ lérí àwọn sáré gan wọ́n yára gan mo fi ní àwọn tí ó lọ mọ́kànlá wọn lẹ́ẹ̀kan wọn nígbà físà àti tíkẹ́ẹ̀tì ẹ bá kan sọ fún anábì Suleiman tó ní òun ó gbé àga balikisi wa kó tó kú òǹbí ibi tí wọ́n sì ti gbàgà wa ọ̀nà tó jìnnì o ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ má jẹ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú kọ́dà àwọn nǹkan wọn máa ń mistake wọn ní àwọn àjànú dáadáa ìbádàlá àrìjà lálá ẹ̀yẹ ni rí ara wa lọ́wọ́ o bọ́bá ti wí ó lè wọ náà ni o ọlọ́ lè wọ náà ni o ìbá jẹ́ ìbádà látàwọn ọmọ èèyàn lọ bá ń pè ní ìbá sì jẹ́ ìbádà látàwọn àlìjànú dáadáa ọ̀rẹ́ ẹ̀rẹ́ làwọn àlìjànú dáadáa ẹ máa pàdé ara yín ẹ máa sálámà síra yín olè mọ́gbọ́hùn tiẹ̀ wọ́n gbọ́hùn rẹ̀ wọlé mọ́gbọ́hùn tiẹ̀ sẹ́rí àwọn ọmọ èèyàn a gbọ́dọ̀ sọ́ra kúrò níbi àwọn àlìjànú burúkú ká máa korúkọ àlìjànú gbogbo ẹni bá ń korúkọ àlìjànú ẹ̀yọ́ mi kí náà padà ṣẹlẹ̀ sí ìjàmá àwọn àlìjànú padà bá lálejò gbogbo orúkọ ọlọ́run tó bá ti nínú àlùkùránì gbogbo orúkọ ọlọ́run tó ọba ti bá nínú hadisi orúkọ ọlọ́run ọba yẹ ta ló fún wọn ẹ̀dá kẹrin jẹ́mọ́ ìbílísù ni ẹjá sọ́ọ̀lẹ̀ kan náà kó túkálẹ̀ kan náà ẹ̀ka sì dìde ká máa lọlé sí kankan ò ní ṣẹlẹ̀ gbogbo orúkọ tó bá ti yàtọ̀ tí orúkọ ọlọ́run tó wà nù kọ́ńtà àtàdé sí àdìjànú ló fáwọn yẹn nítorí pé ọlọ́run ni àlìyáwó máa ọlọ́run ní rẹ̀ Muhammad lẹ́yìn akimalu tilakun dínàkù gbogbo tẹ́ẹ̀fì ìsẹ̀sìn pátá aláta àfi ìsẹ̀sìn lórúkọ ọlọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti ṣàlàyé fún wọ́ọ́ Muhammad ó lè ṣàlàyé orúkọ yẹn lóòótọ́ ó wà fẹ́tọ̀lá hashir àwọn orúkọ ọlọ́run ọba wallahu lazi la ilaha illa huwa arrahman àbí almalikul kudus salam almumin orúkọ yẹn pọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ náà alukur'an ó wà náà àdìsí yasi tiru ya shafi nígbà àwọn lẹ́sìn ti parí níbo láti wá rí yá sí jẹ̀kà sí zù yá dámdámà yá ìlú yá dámdámà yá ìlú àhámùsàkàkù aláwò yá sún níbo láti rí yẹn àtọ̀dọ̀ ìbìlísù ló ti wà àti tá àbá tẹ̀lé nu kọ̀ọ̀lá àtàwọn ti pè lẹ́sìn ìbìlísù ló ti kí ni òun ló mú wá ibi tá lọ́gá nìyẹn torí pé yóò gbé ojú yín kúrò níbi èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ yóò wá dájú yín kọ èyí tí òun ṣe kí ni tóun gbélé yín lọ́wọ́ ọlọ́run wọlé láì láti máa wọlé òsínà fàdé ọ̀hún bí ha ọlọ́run mo láwọn orúkọ tó da ẹ máa fi pè mí ọwọ́ àforúkọ aláàtì ọlọ́mọ ọwọ́ ń fi àlìjẹ̀nu àbọ̀ ń pe ọlọ́run ọba lórúkọ àlìjẹ̀nu nígbà míì àwọn míì ń fi àlìjẹ̀nu sòṣe ni yá ìfìrí ìtù yóò wu ìjọ kìlíà àwọn orúkọ kan bẹ tẹ́lẹ̀ pé àlìjẹ̀nu wọn ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá porúkọ yẹn tán tí wọ́n bá pẹ́ran wàhálà ńlá ni fún wọn ẹran tó pa fálìjẹ̀nu ẹbọ àlìjẹ̀nu ti ń pè ẹbọ ẹbọ ti mélòó jàmbá ó di méjì lérí wọn fi máa ń dàrú mímọ ya wèrè tó bá sasẹ́ yẹn tó yẹ ya wèrè èyí yọmọ ìmọ̀ ọmọgbó ọmọgbó ọyẹ ìní ọmọkọ yọmọkọ yọmọkọ yọmọkọ bí àkùkọ ọkọlọkọ tí ọba gbẹran ìní ara rẹ ọmọgbó náà ìní ọmọ da àtọ̀ jáde lọ́sàn-án gan àtọ̀ ọ̀kan bẹ nínú àwọn gbédé àníjọ́ ó lóun fọdúkọ yẹn tán ọ̀pá kùrùsí ìrìn wọ́n pè ọ̀pá kùrùsí ìrìn ó lóun fà àtọ́ báyìí àtọ̀ sì ń jáde lára àwọn láìróbìnrin ṣé ìsìláàmù tí wọ́n gbé wá nìyẹn jẹ̀mọ́ ee kádà yásùn mẹ́mẹ́ àdìjànú gbogbo ẹ̀ ee kọ́lá mọ́tà sọ ọbẹ̀ aburú bẹ́ẹ̀ lọ́pàá tí aṣọ fi ń gbọ́ jẹ̀mọ́ aṣọ mọ̀ nǹkan tó máa ń gbọ́ wọn gbà àdìjànú aṣọ rọ́pàlà pọ́n tẹ́lẹ̀ àjẹ́ nítorí kọ́nà ọlọ́wọ́ yìnyín òun ọ̀rẹ́dì àtẹ̀rẹ̀ ọlọ́wọ́ fẹ́ kó bọ́ ni gbogbo omi tó ti dá fún ọ yọ padà wá blọọkì nígbà tó wàrà lọ pẹ̀lú àlá tó wàrà lọ pẹ̀lú àlìjẹ̀nu bídíà àtàlọ́dá alẹ́jẹ̀má gbogbo àwọn alùbídí àpáta ìbìlísù lọ́gá wọn gbogbo tí wọ́n fi ṣe bídà yẹn ìbìlísù ló ṣe kí ni ọlọ́dà alẹ̀ àwọn yorùbá ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn wọ́n ní ọlọ́nkọ́ bá wa paná adẹ́bọrẹ́ kọ́lọ́n bá wa rẹ bídà kí ni bídà àṣetáni ẹ̀rì bídà àṣetáni àwọn bàbá yẹn ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún wọn wọ́n gbà pé àṣetáni lọ́dá bídà sílẹ̀ àdébì báyìí lẹ́sẹ̀ ẹ̀yìn báyìí lẹ́sẹ̀ àbí kò níbà nẹ́mí sí ní ká sì jọ́sìn tí ìbá tí wọ́n ń ṣe bá mi èyàn ti ń tẹ̀lé bídíà nìyẹn bídíà tó yẹn tẹ̀lé bídíà yẹn kó yẹn tẹ̀lé kílẹ̀ yẹn tẹ̀lé jọba ẹ̀hẹ́n àṣetán wọn ni kọ́lọ̀ ń bá gbé súnà náà dìgà àdúrà náà ti ń gbé àbẹ́ ọgbà jama ìlú ìlú ìlú òkè ihò láwà yìí jama èmi ti dé mi ní bíi twenty five years ago tí mo kàn wá kí ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa ń bí súnà òrí báyìí tẹ̀mí tọ́pọ̀lọpọ̀ wa ń ṣe gbà náà ọlọ́run adúpẹ́ o súnà náà kọ́ lọ́mọ́ta bá gbé gajù báyìí lọ ọlágbára ọlọ́run ọba wa wọ́n ní bídíà kúlù bídíà tí ń dọ̀lá àlà kí ni ṣètò òun fẹ́ sọ oníláwò bí ládùndàhùn òun sọ yín nù adégbétọ́ bá ti tì ọ́ síbi bídíà ẹ́ ó ti sọnù nìyẹn ṣètò ní ti kí ni ó ti rẹ́yìn rẹ̀ kọ́ lọ́mọ́jọ rẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa anábì ní mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àdéyà múrúnà fọwọ́ rọ́dùn anábì ní gbogbo ṣẹ́tẹ̀ yìí bá ṣe tí ọba sáṣẹ wa lérí ẹ̀ ìpè àwọn aláníkẹ́ ṣe anábì ní wọ́n dá padà o ló ṣe ìwòjọsìn tó bá ń ṣe dáadáa tó bá súnà mú ìbá àmọ́ kékeré oníkọ́ máa ṣe o sórí ìdí ọ̀bá súnà mú ìbá àpọ̀ rẹpẹtẹ má bá wọn ṣe torí wọn ní padà gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kàn béèrè pé yìí tó ṣe yẹ tálàfẹ́ránṣẹ́ yìí tó ṣe yẹ kọ́ wá ní àárín àwọn bàbá ni wọ́n ní ká máa ṣe akàrò pé yọ́ da òfò ní o kọ́lọ́mọjà bá wọn ṣe ẹ̀yọ́ máa yá mi nínú àwọn iṣẹ́ tálìjẹ̀nu fẹ́ ṣe lára àwọn ọmọ ó ní pé ó fẹ́ dá wàhálà lẹ̀ nínú sẹ̀mí wa especially marriage wa fayata alamuna minahuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi sẹ́hẹ̀r wọ́n fẹ́ ya ọkọ àtayá ọlọ́run wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra àwọn àlìjànú àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn ní síhìrò wọ́n ní Iblis yẹ́bù ansaraya yóò gbé àwọn ọmọ rẹ̀ dìde láàárọ̀ yóò ní ẹlẹ́ dayérú ọyẹ ẹlọ ẹlẹ́ bankan jẹ́ tí wọ́n bá dé lọ́wọ́ rọ̀lẹ́ wọn máa fún lábọ̀ anábì ní ẹni tí ó súnmọ́ ìbílísì jù òun náà ní kíni òun náà lẹni tó jẹ́ pé má taraktu hatta farraqtu baynahu wa bayna murati ìfilẹ̀ lẹ́ni àgbà tí mo ya ọkọ̀ àtayà lérí ọ̀rọ̀ tí ó tó nǹkan ẹ máa ṣẹ̀fẹ̀ ńgbà mí ẹ̀fẹ̀ yóò sì líìdì sí kẹtúká tí àlìjẹ̀nú bá ti lọ́wọ́ ń ló ṣe jẹ́ pé nínú àwọn pírójẹ́tì àlìjànú tí wọ́n fẹ́ ṣe lára wa òun ni bí a fi kọ̀yàwó tíyàwó náà kọ̀kọ̀ lẹ́ẹ̀kan máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn sisters a ní sàmú àlékún mo fẹ́ ṣe kólò mo fẹ́ ṣe kólò mo fẹ́ ṣe kólò mo ní mo fẹ́ ṣe kólò kí ni wọ́n pè báwọn olóhùn fẹ́ bèèrè tọ̀lák àwọn ní kí ló ṣẹlẹ̀ kí ló dé àbú ọ̀rá jẹ ni wọ́n ra jẹ sílẹ̀ wọn ò súnmọ́ ni ó ní alhamdulillah bóò ni wọ́n lọ sanwó lé wọn láwọn náà wọ́n san kí ló wá ṣẹlẹ̀ tó fẹ́ ṣe kólò wọ́n ní tí wọ́n ti wọlé wọn ò ní bèrè kí sèyàn ah mo ní ah, àlìjànú lọ́wọ́ lẹ́yìn rẹ̀ àlìjànú lọ́wọ́ lẹ́yìn rẹ̀ kólòkólò tó ń tẹnu mọ́ yẹn àlìjànú ní tòṣe ní ẹnu ẹ̀rọ ọkùnrin náà tọkàn bínú alẹ́ mo máa kọ́lẹ̀ mo máa kọ́lẹ̀ kí ló ṣe ó ní bó ṣe wá yẹn ọlágídí ah ìyá tẹ náà lágídí ìyá mi tiẹ̀ ó náà ṣe kí ni ìyá tẹ náà lágídí bàbá tẹ náà ń ṣe faladà ni. kò sóbìnrin kan tí ó darúgbó lọ́dọ̀ ọkùnrin àbíkọ́jẹ́ pàmò méjì wọ́n ń se faradà fún ara wọn ọwọ́n kọ̀yàwó lẹ̀ oníyíṣẹ́ ó tún rẹ́ lómi tó ń gbọ́mọ lọ èyí náà gbọ́mọ lọ tó gbọ́mọ lọ ọ̀gbọ́n fi wà o iṣẹ́ àwọn ni o máa ń ṣiṣẹ́ lára iṣẹ́ tààràn iṣẹ́ tààràn àwọn iṣẹ́ tààràn ni máa ń jẹ bí kò rí dára bóyá wọṣọ tó dáa bóyá ọ̀rọ̀ amọ́tò tó dáa ọkọ̀lé tó dáa àbíníkà Quran ìṣètìláwà o ń súnmọ́ lọ́wọ́ ọba ọ̀wọ́ ara ti ṣe masha Allah masha Allah tabarakallah gbogbo tó bá ti yà ọ́ lẹ́nu lára ọmọ ìyá rẹ̀ má gbàgbé láti ní masha Allah tabarakallah tó bá ti ṣe bẹ́ẹ̀ àjẹ̀nú máa jáde ojú tó fi wòye ni wọ́n pè ní àyínú àdìjẹ̀nú bá àyínú ṣiṣẹ́ ọ̀dọ̀ wọn ní fi ń gbà bá ṣiṣẹ́ tí wọ́n bá ti wù nǹkan yẹn tó ní masha Allah tabarakallah tọkàn ní wáò ha ilé rẹ̀ mọ́tò ni èèyàn lọ́dà báyìí bó o ṣe ń sọ yìí inú ti bí àwọn jínnù ti ń bẹ ní kàràkàrà rẹ wípé àwọn ohun èèyàn àfẹ́kọ́ dá fún un nígbà tí wọ́n wá sọ pé ẹ wá o ọ̀wọ́ ara ti ṣe máṣá Allah tabarakallah yóò sì lọ bẹ̀ tó tọ̀ náà bá jẹ́ èèyàn tí máa ka fálákì náà ṣe àti kùrùsù yóò lè di bàǹkàn yẹn jẹ́ ó lè gbé mọ́tò yẹn lọ ọmọ ìgbé padà mọ́tò yẹn lè nọ́ọ̀kì kán gbé délé mẹkáníìkì wọ́n sọ yín nìkan lẹ́kọ̀ọ́ òní rí ní ṣe wọ́n padà tà ní ilé lè wó dẹ́kẹ̀ lè já látara àìnù ànábì àìnù hàk ànábì ní òdodo ní ojú o ẹ̀yìn bọ́ wọn ni yóò ṣe wò yàn tí wọ́n tó wọ́n wá ṣubú wáyé àkádù lẹ́sìn àkáfàrù làyé ìṣèlú kú nà kàbí àbúsọ́rì ìmìlẹ́mà sẹ́mi ọ̀dík ọlọ́wọ́n wá ní ìrẹ́ Muhammad díẹ̀ lókù wọ́n fẹ́ fojú wọn làwọn mọ́lẹ̀ tán ọba máa wá máa tó ṣe jẹ́ pé èèyàn wàyà mi ìwọ tó bá ti ní nǹkan tó da mọ́gbàgbé láti ṣe mashallah tabarakallah látara bẹ́ẹ̀ àjẹ́ náà ní onílé bank tó bá ti gbé mashallah tabarakallah pé ọlọ́run lọ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tóbi ju kálukú lọ yọ dákẹ́ <laughs> ipa ká nìyẹn ogun rẹ̀ náà nù ipa ká tó bá ti gbé mashallah bọ́lọ́run ṣe fẹ́ ni tabarakallah ọlọ́run tóbi ju wọ́lọ́ tó bá ti gbọ́ wọn ò tó bẹ́ẹ̀ kó dìde kò ní fò láti bank yẹn jẹ́ àwọn tó wá jẹ́ ni burú tó jẹ́ pé ẹni burúkú wọ́n fẹ́ kí ìdẹ̀ra tó wà lára rẹ̀ kọjá bọ́lẹ̀ àwọn lẹ́yìn èèyàn bú làwọn àwọn lójú bú làwọn yẹn òun tiẹ̀ gbogbo tọ́nà bá ti ṣe fọ́mọ́là kejì yóò ṣe bàjẹ́ náà máa ṣe kíni ni wọ́n máa rò lẹ́mì tó bá ti rò burúkú yẹn àlìjáná ó ṣe kíni yóò dìde yóò lọ ba nǹkan yẹn jẹ́ àfi tó bá bá wọ tí wọ́n wò tó bá bọ́ ní ẹni tí ń ka fálákà àti kíni àti nọ́ọ̀sì tó ń ka kùrìsì tó ọmọ kan lọ́dọ̀ Ummu Salama kọ́ anábì sọ̀rọ̀ sọ́lá anábì rí anábì ní ìsítọ̀rì kílà ha sẹ́yìn nàbí àdínẹ́sọ̀rọ̀ anábì ní ọmọ yìí ẹ̀ẹ́dẹ́ pé ibì kan ti yàtọ̀ nínú ojú ẹ̀ báyìí nínú páríkẹ̀ báyìí anábì ní ẹsẹ̀ lókè fún ojú àlìjànú kan ti ṣe kíní ó ti wò ó tó jẹ́ pé àwọn ọmọ wa àní fi wọ́n lẹ̀ gbunduku òyòsù kàdí kalimati láì táàmà min kulli shaitan wàhámà wà min kulli àyíní láàmàtì bá a ṣe mọ́ yẹ ẹja máa ká o fáwọn ọmọ wa látara bẹ́ẹ̀ ọlọ́run máa sọ wọn níbi aburú ojú tálíjànú máa ń jẹ́ kọ́ lápá àwọn bàbá tẹ́ ń wọṣẹ́ àlàkọ̀ àwọn pẹ̀lú àlìjànú wọ́n ni sílífà lóko yẹ́ ń jẹ́ sílífà sí lóòótọ́ ọlọ́run sílẹ̀ nìkan kan máa ń dọ́gba wọn. òde Ògbómọ̀ṣọ́ wọ́n sọ fún ọ wọ́n ní ọmọkùnrin kan tí ọ̀sẹ̀sẹ̀ júlẹ̀ tí ó fẹ́ fi ọ kí ló dé tí ọ̀padà wá fẹ́ àbí kò sí wọ́n dákò ẹ̀ fáìfáì bó ṣe wọlé wọn ni àkí ah, ó ṣẹlẹ̀ ta ló lé ọ́n bí pé ó ní bẹ̀rẹ̀ bàbá wọn lé mi nì ẹ̀ ṣe máa rí ọlọ́run sì ní kul la ya'lamu man fi samawati wal ardil ghaiba illa Allah ọlọ́run kò sẹ́ni kan tí ń bẹ́nu àwọn tó wà ní sọ́mà àtàwọn tí wọ́n bẹ lérí ilẹ̀ fọ́mọ tó pamọ́ gbogbo yín pátápátá ìmọ́tọ́pamọ́ ìmí mọ́ tó bó tó fẹ́ yẹn ọlọ́run ní nàmọ̀lẹ̀ lẹ́yìn bò nílá ọlọ́run ní sẹ́rí kọ̀kọ̀ nípa ọmọ èèyàn nípa ara yín nípa ọmọ làkejì yín ọlọ́run lẹ́mìí nìkan mọ̀ mọ́ bọ́ọ̀lù tó fẹ́ yẹn ju ayẹ yẹn ó débẹ̀ wọn dá ọkọ̀ yẹn sóòtì ni Ibrahim ó ní yes <laughs> bọ́ọ̀lù tó fẹ́ yẹn ju ẹ̀ iṣẹ́ àwọn àlejò ẹ̀nà ni aláwọ̀ bá ní hal ọ̀nà bí okùn wọ́n fẹ́ tó àṣírí àwọn àfáà tí wọ́n ń wo yẹpẹ ni o àwọn àfáà tí wọ́n ń wo sẹ́ àtàwọn babaláwo tí wọ́n da nǹkan lẹ̀ àṣírí wọn fẹ́ túrọ̀ lẹ́yìn ọlọ́run hali unagbe okùn aláàmà tánà zalu ṣayàfi ọlọ́run bá ní ẹjìn fún yín ní ìrò ẹ má jìn ó tàn yín ọlọ́run ẹjìn sọ àṣírí tí ó wà ń bẹ̀ fún yín lórí àwọn ṣayàtì àwọn èsù èèyàn tí lórí àwọn àlìjànú tánà zalu ala kulli àti àwọn àlìjànú tí wọ́n máa ń sọ̀ lérí àwọn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ ìlẹ̀kùnà àsámọ̀á àwọn ni wọ́n máa ń sọ sí wọn létí pé kàfáyà ló kọ̀ yẹn pé làámọ̀ Ibrahim ló kọ̀ ẹ̀ o mọ̀ àwọn yẹn sì o mọ̀ débẹ̀ jẹ̀mọ́ ẹ̀mọ́ tó ń pẹ̀lú mọ̀ ní àjẹnú ní jẹ̀mọ́ a nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn bá jẹ̀mọ́ ọlọ́wọ́ bá ní wa aktharuhum kadhibun ọlọ́wọ́ bá ní wa aktharuhum kadhibun ọlọ́wọ́ ní òpùrọ́ ni wọ́n wọn ò mọ tọpamọ́ àwọn àlìjẹ̀nu ni wọ́n sọ̀kalẹ̀ ọ̀dọ̀ tí wọ́n bá jíǹgbọ́ ń sánmà àdúgbà mi wọ́n bi àwọn èèyàn tó wà ní kàràkàrà wípé àjànú wọ́n gbé ìtàbólà wà yíjọ mọ́ ìtọ́ba ni wọ́n gbé afá àti ń gbélé ọkàn kí ló kọ ẹ̀ wọ́n bi àlìjànú ara ẹgbẹ́ wọn wípé kí ló kọ yìí tọ́wà ń bẹ̀ sì sí di pé ó ti bí àbí ẹ̀ yóò sì sọ information lásán ọlọ́ba aláàfin ní wọ́n àwọn èṣù ni wọ́n ń sọ kalẹ̀ eh, tí wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀rù pọ́pọ́ amáyẹ̀ sí wọn ní etí ẹnìkan ò sì ní dépò kéṣù ọmọ sàn tọ́pọ̀ amásí létí àbí kó ti tiẹ̀ bọ̀ kan síwájú fáwọn àlìjànú yẹn lẹ́yìn náà yóò ti sọ wọ́n dọ́lọ́run yóò ti wà náà lọ́wọ́ pẹ̀lú wọn sọ́kù ṣùwárà àyà two twenty one to two twenty three tó ọfà ìṣù ẹ̀yin miami kọ́lọ́mọ́ta amáwá o ọfà ìṣù mo fẹ́ kà yín tọ́kàn bá ti wọ̀ ọ́ lábáyé wọ́n náà mọ̀ wípé wàhálà ti dé yá ti dẹ̀sábì ọlọ́run alákọ̀ọ́kọ́ àlùwọ́síwọ́sà èròkèrò èròkèrò ń yàyàn wèrè o ń sì máa mú yàn kó sí kànga ń máa mú yàn pokùnso ń sì máa mú gbé nǹkan jẹ tó bá di pé èròkèrò ti dé أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ọmọ kan ọgọ́rùn-ún lójoojúmọ́ tọ́ọ̀bá ń ka gbogbo ta wí yìí ọkàn rí ìròyìn yọkàn sẹ́kẹ́ni yọkàn lọ tọ́ọ̀bá lè dèmójútó ó lè ṣokùnfà kú ó lè ṣokùnfà àárẹ̀ ó lè ṣokùnfà ṣóòkì kódà ó lè ṣokùnfà kọ́pà yá ẹ̀ kọ́pà bàbá ẹ̀ kọ́pà ọmọ ẹ̀ kọ́pà ìyàwó ẹ̀ erókèrò ọfà ni o nínú ọfà ìsù àlùkádọ̀ òun náà ni ah, bínú ah mama ma bínú sàábà kan lè bá ni mama ma hey eni ẹni bá ń bínú tó bá fi ogún ọdún ṣiṣẹ́ ogún ìṣẹ́jú tó fi ṣe kíni tó fi bá wù ẹ̀jẹ̀ tó bá ti ń bínú púpọ̀ ọmọ sábì ọlọ́run lẹ́yìn akílù rìbá wọ́n bá jẹwọ́ èlé wọ́n bá ti ń èlé ọ̀fà ṣetán ti mọ́ torí ọlọ́run ló wọ́n bọ̀jà ọlọ́run ló wọ́n bọ̀jà hmm. ṣetán ọ̀dàdúwà tọ́lọ́run kọ́ ara wọn ọlọ́run tẹ̀ bá fowó èlé lẹ̀ fàázànú bí haribi minallah wọ́n jà yín lógun gbogbo àwọn tó ń gbé owó èlé àwọn tí wọ́n ń ya owó èlé nílùú yìí ìtì ń sọ yọ́n mọ̀ pé ogun ti dé ọ̀rẹ́dì nítorí pé alájẹmọ́sùn ni wọn ò sùn mọ́ lóòótọ́ owó èlé ọ̀fà ìsùn ni mọ́ bá wọn ya wọ́n náà mọ́ gbà lọ́wọ́ yìnyín tó bá ti wọnú ara ẹ báyìí èyí ti ní problem o ti kú sí páńpẹ́ ìsùn lẹ́yìn náà àlùmọ́ ìsùn tẹ́tẹ́ lẹ́yìn náà ọtí ẹ̀pọ́lọ̀ ń sọ wípé ọtí àti tẹ́tẹ́ tẹ́ ẹ̀ bá fi ilẹ̀ ọyẹ́ kí náà padà sẹ́rẹ̀ àṣetá ni ó padà bà jẹ́ mọ́yìnlá ọtí ọ̀fà ìsú ni o ẹni mutí ọyẹ́ wèrè bẹ́tà rẹ̀ wèrè ọ bẹ́tà ẹni tí mutí wèrè mọ̀nà lè yóò délé tí wèrè bá sì rí gọ́tà yẹ kò ní kó síbẹ̀ pọ̀tọ̀ mutí lọ́yà ìnjìníà ọ̀bọ̀lọ́kadà ó lè sùn sínú gọ́tà dàrọ̀là ọ̀fà ìsú ni tí ìbá ti mutí ọ̀fà ìsùn ni ilé ọtí báràkì àwọn àlìjẹ̀nú ni ilé aṣẹ́wó báràkì àwọn àlìjẹ̀nú ni azila tó bá ti ń ṣe ṣìnà àbọ̀ ń wo ìhòòhò obìnrin ìtìlápò ìbásọ̀ ọ̀fà ìsùn ti wọ́ọ́lá ara rẹ̀ oníbalẹ̀ mọ́ tó bá ti ń wo òkú lọ́kùnrin lóbìnrin tó bá ti ń wo òkú ọba ìníyàwó mẹ́rin tó bá ń wo òkúrò tó bá ń wo òkú wo ara rẹ̀ oníbalẹ̀ mọ́ lẹ́yìn náà kéèyàn máa jákàn nínú àánú ọlọ́run wípé ẹ̀sẹ̀ yìí ti pọ̀ débi pé kò sí dọ́là wọn bá aláàlẹ́ ṣe fún un mọ́ ọlọ́run lè foríjì wọn ṣètọ́nà sọ pé máa rò bẹ́ẹ̀ kọ́dẹ̀ máa bẹ́sẹ̀ yẹn lọ títí tí ó fi tì sínú náà ọlọ́run àríyá kárí ní ilé ìjọsìn òfò ní Allahu Akbar ọwọ́ nǹkan súrà ọwọ́ gùn ó sì mọ̀ pé tọ́ọ̀ máa ń dá kí níwọ̀n nìkan èyí ṣe bẹ́ẹ̀ ọ̀nà ohun torí kárí ni obìnrin lásán òun tọ́ sí rẹ̀ láàrin ta ibú yà sọ yẹn ni mo fún ẹni kó sáìsẹ̀ ọfà ìsúní torí pé tí èsù fi gbàbẹ̀ wọlé ni pé iṣẹ́ eré tó bá ṣe tó bá ti jẹ́ kárí ni wọ́n ní ṣe kí ni wọ́n ní kọjú lẹ̀ ẹ wo òfin tó ti bọ́pọ̀lọpọ̀ nípa ti ṣètọ́ lẹ́yìn náà kéèyàn ọmọ tó pín padà túbá ọfà ṣètọ́ tahrish káàkà ní iṣu kékeré kan láàrin àwọn ọmọ yẹsì kọ́dẹ̀ jẹ́ náà tó kọ́dẹ̀ ti pé ìní kí má ìní bá sọ̀rọ̀ má ìní sálámà sí má wọ́n káfẹ́ oníkẹsẹ̀ káfẹ́ láti láòṣẹ́lẹ̀ máa lè ìní sálámà sí tahrish aljahal àyìnbákan níbi àwọn bá dáwà tí wà dé àwọn ekéwù wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe kéwù sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe yàpọ̀ lọ́nà wọ́n ní ẹ̀sìn tàwọn àti dáwà tàwọn ni pé dáwà má kéwù tẹ́yìn bá ti jálẹ̀ ìmọ̀kan ó ti bọ́ sọ́wọ́ èṣù kò mọ̀ yàtọ̀ láàrin bídí àti súnà kò mọ̀ yàtọ̀ láàrin igbó àtòjú ọ̀nà yọkàn wọn ṣiṣẹ́ dànù ni lẹ́yìn náà ìgbéraga wọ́n sọ fún ti onímọ̀ òṣèṣe nìyẹn ẹnìkan kò jẹ́ lójúmọ́ kò lẹ́ni tí ó lè bá wí kò sẹ́ni kan tó lè bá mọ̀ràn ọmọ ya ọfà ìṣú ti mọ́ ọ lẹ́yìn náà òun náà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù náà àmọ́ kínú jìn ibo làwọn àjẹ̀nú máa ń gbé wọn ni máa ń gbé ara wa ìkọ̀kan bẹ lára wa tá ń pè ní kọ̀rin àwọn àjẹ̀nú máa ń gbé bẹ̀ tó bá ti ń ṣe ìbáàdà kò ní pọ̀ láṣẹ ibú tó bá ti ń ṣe lọ́hùn yóò máa pọ̀ láṣẹ burúkú yóò máa lágbára lérí rẹ tó bá ti ń ṣe lọ́hùn àmọ́ tó bá ti ń sin ọlọ́hun yóò máa dọ̀lẹ nínú Ramadan ẹ̀dàkùn sí èso máa ń ti wá nítorí pé àwọn sílọ́ọ̀ lọ́sàn án sílọ́ọ̀ lọ́rùn tí lọ́mọ náà bá jẹ́ ń kọ́ kí lóyún àti ìfẹ́ ibú torí pé àṣì ìbàdàn mọ́ ìbàdàn ni mo jẹ́ kán wíìkì tí wọ́n bá wá di pé wọ́n fẹ́ lágbára lérí rẹ̀ tó wá ti kára bàbádà wọ́n padà sí kíni wọ́n padà lẹ̀ wọ́n nílé tí ó sì bí aburú ànábì ni àwọn ilé ìgbọ̀nsẹ̀ yín àwọn abí tẹ́ ti ń ṣe ìgbọ̀nsẹ̀ pé inna hadhihi al-khususha muhtadara ànábì ibi táwọn àlìjànú máa ń gbé ni tí wọ́n máa hàdọ́rà síbẹ̀ tó bá ti fẹ́ wọlé dákun ọmọ ìyá mi bísímìlá kọ́ọ̀dẹ̀ gbẹ́sẹ̀ òṣèré kó ṣe kíni kó gbé wọlé bísímìlá allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith khubuthi ni àwọn akọ àlìjànú al-khaba'ith ni àwọn abo àlìjànú káwọn bá kọ lù ọ ọmọ wa lálàá lóru ọmọ lónìí ọkọ òru ìyàwó òru gbogbo lọ́wà àwọn àlìjànú burúkú yẹn ni lẹ́yìn náà àwọn ọba ti dé agidugbo tó fẹ́ yàgbẹ́ dákun ọmọ ìyá mi kó tó yàgbẹ́ ibi iṣẹ́ agidugbo yẹ àwọn olùgbé kálímà ti láì táàmà nìṣàdì makọ́lọ́kà mẹ́ta báràkì wọn nìyẹn o desert báràkì wọn ibi náà máa gbé nìyẹn àwọn ilé tí mo lò ilé tó kàn wá bẹ̀ for donkey years tó ṣẹ́ni kan tó ṣe kíní tí ń gbé bẹ́ẹ̀ ilé àwọn àlìjànú ni kó tó wọ bẹ̀ kọ́ sáájú ọlọ́run ọba wa lẹ́yìn náà àwọn òkè àwọn òkè ẹ wá lókè tó lè sọdẹ ibi wọ́n dalẹ̀ sí tọ́wọ́ ti fẹ́ dalẹ̀ ń bẹ̀ a'udhu billahi minash shaitani rajim a'udhu bi kalimatillahi taama torí àwọn àjànú máa ń jẹgun egun inú àwọn oúnjẹ wọn náà légun àjànú máa ń jẹun o ànábì ni ẹ máa fi egun lòdì oúnjẹ àwọn ọmọ ìyá ayé àdìjẹ̀nu ni o ní ibo ni wọ́n máa ń degun sí ilé ilẹ̀ wọ́n máa jẹ́ tí ò ní mà tọ́ba débẹ̀ oye àfikọ́ ya síkí kọ̀sádìí ọlọ́run bá wa a ní ọjà ọmọ ìyá mi ọjà ọjà ṣe àtẹ̀sọ̀ fún apẹ́lẹ́ àdìjẹ̀nu ọjà ibi wọ́n ti dájà fún lọ́dúnkọ̀ ọ̀dọ̀ ní tí ó fún ọ̀dọ̀ ní tí wọ́n tà fún irọ́ jìbìtì ó lè gbájú ẹ̀ àwọn ìjànú wọn bá nǹkan jẹ́ mbẹ̀ gan àwọn tí wọ́n ní nǹkan mọ́lẹ̀ ńkọ́ wọ́n ti wọ́n nǹkan sílẹ̀ kó tó kọjá wọ́n ti wá rí nǹkan mọ́lẹ̀ lóru ìjọ sunday lálọ́ sunday àbá ọmọkọ lọ́wọ́ oyè alájà gbé bólúbàjì lọ́wọ́ kí ni wọ́n fẹ́ rí ìjọba wọ́n fẹ́ fi àlìjànú sọ́sọ́ọ̀bù yẹn àfikọ́jẹ́ pé wọ́n fẹ́ fi àlìjànú pé kọ́ bá wọn pèrò tí wọ́n ń pè ní afẹ́rò ṣe rí pé tá a bá tú ọ̀rọ̀ àjẹ̀nú délẹ̀ olójú mọ́mù tá a kìrìn lẹ́yẹ̀ tọ́lá àjẹ̀nú ni wọ́n ń sinmi òsì kí ni ọlọ́run ọlọ́run dẹ̀ ni ìyá kan náà àbúdúwọ̀ ìyá ká mẹ́ta ẹ̀yìn tí wọ́n fẹ́ ṣe ìbáda èmi ni ẹ̀sìn tí wọ́n ti fẹ́ wà lọ́wọ́ ọ̀dọ̀ mi ni kẹ́ wá ìrànlọ́wọ́ wá ẹ má wà lọ́wọ́ lọ́dọ̀ àlìjẹ̀nú ẹ̀yọ́ máa yá ni sálìjẹ̀nú máa wọ yàn ṣé wọnú ara yàn àwọn àlùfáà ni náà bẹ́ẹ̀ ni ọlọ́run bá aláàní alladhina ya'kuluna rìbá ọlọ́run láwọn tó ń jẹ wéèlé la yaqumuna illa kama yaqumu lẹ́sẹ̀ takọ̀bátò ṣètọ́nù min al-mas ay al-junun wọn ò ní dìde jọ́lì kìyàmà àfi ká dìde bí wèrè bí ẹni tí àlìjànú kọlù tálìjànú kọlù ṣèitán mílẹ̀ masayamus tọkọlù ayéjúnáà wọ́n dìde gí bí wèrè adépọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè táà rí ilé ayé yẹn náà kí lọ́kọlù wọ́n jẹ̀wọ́n kọ̀ǹfàmù wèrè ní wọ́n mú ọgbọ́dọ̀ àbáwọn rúkìá wọ́n ka fátà délẹ̀ wọ́n ka kùrùsí délẹ̀ báyìí wọ́n ka ìgbẹ̀yìn bákọ́lá báyìí ní ọba nàró a ní aṣọ mi kọ́ ọ̀yà kí ló dé tí ara mi rí báyìí àmọ́fẹ́wẹ́ o ìṣẹ́nu o kò sì rí tẹ́lẹ̀ láti bí oṣù mẹ́jọ nígbà wọn kẹrùkẹ àjànú yẹn fò yọ ọ bá tiẹ̀ lọ ọwọ́ adé kò sí mẹ́sọ̀lì jẹ àjànú máa kọlu yẹn kọlọ̀ sọ wa ń bẹ̀ òtùmánù ọmọ aṣí ó lè bá nẹ́bí wa máa ń sọ̀tẹ̀lá ó ní ìran mi àjànú kan dí mi lọ́wọ́ yín kà máa kírun ní máa tàkàkùkà ànábì ní àdáka ṣèitán yukọlù lọ́wọ́ khinzib ànábì ní khinzib lórúkọ àjànú yẹn ọ̀daràn kan ní fẹ́yìntà àtẹ̀sítàhù tó bá ti fíìlì rẹ̀ fẹ́ẹ́dá àṣẹ́sìtà òótọ́ bá ti fíìlì rẹ̀ adẹ́pẹ́ yìí máa ń wọ ara fẹ́ta awùwàd billahi minhu wọ́n sá gbẹnu rẹ̀ sá kó sì báyìí kọ́ sí a'udhu billahi a'udhu billahi a'udhu billahi àbíṣẹ́ tọ́mọdé tọ́ba ń rògbò lérí ọ̀nà tó máa ṣe ni o kọ́mọ́ bá jẹ́ pé ọkàn kírun wọn ní kọ́lẹ̀ àwọn jẹ̀nu tún bá wa débi pé a máa kírun wọn ní kọ́lẹ̀ fún wa wọ́n sì ń tẹ̀lé wa káàkiri ọlọ́ni náà ṣe tọ́ra lákọ̀ọ́ àdúrú ọ̀tẹ́kẹ̀dúrú àdúrà tọ́wọ́ fẹ́ jáde nínú ilé ẹ̀rọ màá yáàfin tọ́wọ́ bá fi ọlọ́run bá sọ́ra níbi àlìjànú ó sì ṣe ń takoto la dídé àfikún ní bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ọlọ́wọ́n sọ wọ́n láwọn jẹ̀ náà bìlà fún ọ àwọn ọ̀daràn pé eléyìí o wọn ti kàn kankan láàárọ̀ yìí o ẹ bìlà fún o bẹ́ẹ̀ni àlìjànú kan sọ fún kejì ẹ̀ pé tẹ́ bá kọlu eléyìí ẹjọ́ náà o eléyìí wọn bá ti sọ o ó ti sọ kankan kó tó jáde lé o kí lọ́sọ̀ jẹ̀ máa bismillah tàwàkẹ́rìtù tàbọ́lọ́kadà lọ́wọ́ bísmìlá tàwàkẹ́rìtù alọ́lá wàlá hawla wàlá quwwata illa billah eré tó ń sáré àjẹ̀nú ní tiẹ́ o àlìjẹ̀nú ni àlàájẹ̀lẹ́tú nínú ṣètò àlẹ́bí ní kájú kájú kájú dẹ̀ mọ́ kájú rẹ̀ fíyí fíyí fíyí àlẹ́bí ní àjẹ̀nú ni ṣètò ni ọfẹ́ owó tó pa sílé tọ́jú tó fẹ́ fi kọ́lé ọfẹ́ bọ́ kó bá àwọn dókítọ̀ àwọn nọ́ọ̀sì ọgbà àwọn ológun ọwọ́ tó wà ká gbé lẹ́yìn oṣù mẹ́ta kò ní sí kankan lọ́wọ́ rẹ mọ́ bàbá ra fídẹ́ǹsì tó ní bàjẹ́ ní sí ń pláàni báyọ̀ ṣe bàjẹ́ ní pláàni ọ̀run tábà tó wá wọlé padà ńkọ́ ká tó àjàní tó kópa inú ilé wa anábìyàn ní bisimilahi walajina wa bisimilahi kharajina wa alalahi rabbina tọkànlá anábìyàn tó wá ti wí tán àwọn àjàní wọn fún tàbí wọn fún jáde inú ilé wọn tún padà bọ̀ nígbà tó wọlé tó fẹ́ wọ tọ́lẹ̀ ẹ̀hẹ̀ ànábì ní tó sọ oh, wọ́n ti tún dé o àṣetáni ilé wákà ní kọ́lọ́mọ́sẹ̀ sọ wọn bí aburú rẹ̀ tó kí láàmà wákà àwọn ìsọ́ wọ́n tàbá gba oògùn àlìjànúkò lọ́wọ́ yàn wípé mọ́sùn kan mọ́ra mọ́ mọ́ dé nǹkan mọ́ di mọ́ mọ́sùn gbẹ́rẹ́ mọ́ mọ́sùn bọ́ mọ́ ọyẹ ká fún ní ọmọ ṣe kí ni ní ọmọ ṣe ní wọ́n pè ní pé èèyàn gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ àlìjànú tàṣínàt alákọ̀ọ́kọ́ ó ní kó lè ní ìmánì sọ́lọ́hun gbogbo ẹbọ tó wà lé rẹ àti ògùn tó wà lé rẹ lè dànù tó bá ti dànù ìpèsè ní kọ́ mọ́ ọlọ́run iná wulẹ̀ sàlẹ́wò sùlùtọ́nù alẹ́dẹ́ ní àmànú ọlọ́run gbogbo àwọn tó bá ti ní ìmánì kò ní ṣe agbára èṣù agbára èṣù ní káwọn mọ́ agbára àlìjànú ní káwọn wàhálà rọ̀bì yàtọ̀wọ́kẹ̀lú àwọn tó ń gbára lọ́lọ́run ọlọ́run ní agbára àlìjànú ní káwọn àlìyímánu wàtàwọ́kẹ̀lú alàlá ló lè mú àkọ́kọ́ nìyẹn o bọ́ọ̀sà kùdùsí ẹgbẹ̀rún bákọ́rà one million àlìjànú ọmọdé sọ́bẹ̀ olójú náà ni nítorí pé ọ̀gbọ́n lọ́wọ́ bá aláàtọ̀ ń pè ọ̀gbà gbọ́ òtún sí nǹkan míì ẹlẹ́ẹ̀kejì kẹsàn tó lókèrè ńlá òun ní jẹ́nu ló dúró ọmọ ìyá àfáàníọ́ ní àfáàníọ́ ṣéhùn ní imam abúwàsí tó bá fẹ́ra rẹ̀ lẹ̀ àwọn èso ọba tẹ̀jẹ́ òun ní jẹ́nu ló dúró wọ́n mọ̀ yá aṣọ àìsíkiri rahman ọlọ́run ní ẹni tó bá ti lè pa síkiri tì lùkọ́ yìí lọ́wọ́ ṣèitọ́nàn fọwọ́ lọ́wọ́ kọrin àwọn adé èso sí èso ọmọdàlá kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀ nínú àwọn kan tá a mọ̀ fi ní dákẹ́ سورة البقرة اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها أسرى ولا تستطيع البطلة النبي نعم بقرة واليوم هو يتاكي لين نعم سبابة تبقى بقرة لي لين gbogbo ilé tó wá ti ka bọ́kọ́rà àwọn àlìjẹ̀nú tí wọ́n rán nípa àtàsí òun ní wọ́bẹ̀. àdébìfà yìí na ṣètọ́nà yẹn fi rúmi lè fi lẹ́sí tó kọ́ra oṣù tó bọ́kọ́rà gbogbo ilé tó wá ti ka bọ́kọ́rà àwọn àlìjẹ̀nú ọmọ sákún mẹ́rin wọn ní débẹ̀ ayatollah amúrọ̀bà ayéwéjaka gbogbo wọn pátá àwọn àgbà ni wọ́n ń tì wọ́n lẹ́yìn àwọn ni wọ́n darí wọn síbi tó wá wù wọ́n ìgbà ẹwọ bí ẹ má wọ bí ẹgbẹ́ tó ní ìwọ̀sùn díẹ̀ ibi tá lọ ni. ẹ̀yọ́ màá yá mi tó bá sáde ọlọ́run wọ́n máa gbà wájú ilé ẹ̀kọ́já òun ní yabẹ̀ ẹ̀ ìdámàkà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir mo fẹ́ dọ̀ ẹ̀ ọ̀wà máa tó ń ṣe mọ́ ẹ̀mí kan nípa rẹ̀ ọ̀kan nígbè nǹkan jẹ ọ̀kan nílọ̀lẹ́ ṣẹlẹ̀ bákan tó bá ti gẹ́ta rẹ̀ mọ́ kí lọ́mọ tẹnu mọ́ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn-ún citadel of believer ẹlẹ́ọlọ́yọ́rọ́ àwọn èèyàn àwọn tá a ti ní káfà wọn tí ò bá ní pẹ̀yà twenty seven ọkà láàárọ̀ ọkà rọ̀lẹ́ lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrè tó bá ti ń kírun kọ̀ọ̀kan tán ọmọ ọ̀gá kùrùsíyù kan kúlọ̀láwù kan fọlákì kan nọ́ọ̀sì kan lẹ́yìn náà ọmọ ní bísímìlá gbogbo tó adífẹ́sì bísímìlá bísímìlá bísímìlá bísímìlá ọ̀fẹ́ mùkàn bísímìlá ọ̀fẹ́ gòkè bísímìlá ọ̀fẹ́ jẹun bísímìlá bísímìlá bísímìlá bísímìlá nìkan ọkà gbogbo àjẹnù lẹ́yìn. wọ́n mọ̀ sọ́kọ̀ ní wọ́n fi gbára wọn ni pé ẹ́ eh, tọ́lá àdébí ní bísímìlá ìlẹ́sìn láyé dúró mọ́símì ìṣe tọ́lá ẹ̀ wọlé ti sọ́mọ́ ọwọ́ sẹ́mi wọlé àlẹ́ yìí àdébí ní ẹni bísímìlá aláwọ̀ nù tẹ dárúkọ pé bísímìlá kò sí kankan tó wà sọ́mọ́ àtìlẹ́jọ́ mẹ́ta péré lọ́kà bisimilahi lẹ́dí láàyè dúró má sinmi iṣẹ́ fẹ̀lẹ́ àdúgbò láti sanwó sẹ́mi náà lẹ́yìn lẹ́yìn náà ọwọ́ ajínà sí gbogbo kàbá ìrí ẹsẹ̀ tó o bá ti ń gbàdìbá tó ń ṣe ṣìnà tó ń ta tẹ́tẹ́ tó ń gbomi lójú òbí ẹ tó ń ọkọ̀ ẹlẹ́mà tó gbọ́dọ̀ sọ́kọ̀ ẹlẹ́nu má èso ọmọ tẹ̀lé o tó yan ìyàwó ẹ̀jẹ̀ tó ń sábòsí fún tó ń lu àbá ti ń lu obìnrin ó ti gbàlejò gbogbo àwọn iṣẹ́ bú tí ọ̀dá yẹn ó jìnà sí tọ́wọ́ ti jìnà sí èso nílágbára ní eré rẹ̀ níparí òun náà ni pé ọmọ rìn pẹ̀lú àwọn jàmá alùsùnà kí ni mo pè jàmá alùsùnà òye ṣẹgbẹ́ kan tá a dálẹ̀ déyìn máa ń gba fọ́ọ̀mù kó tó wọbẹ̀ o tó bá ti ṣe tẹ́kọ̀ọ́ fẹ́ máa ṣe súnà òun náà ti dára wa nánu kọ́dà alimọ́mọlé rẹ̀ tá a bá kàn rí àlewá wù ọ́ alùsùnà náà ni jàmá tí ànábì fi lẹ̀ tí gbogbo mùsùlùmí sì gbọdọ̀ jẹ́ alùsùnà kìí ṣe bó bá wù mí mo lè jọyìn bá yìí mo lè máa bá tèmi náà lọ alùsùn náà ni àwọn tí wọ́n dúró lédi ìsìláàmù tá àdàbí sekí ni tá àdàbí fi sílẹ̀ gbogbo àná kọlọmọsà sí wa ní alùsùn náà kọlọmọsà sí wa ní alùlùbẹ́dẹ́à ìdárapọ̀ mọ́ àwọn ẹni eré èso ní kápá rẹ̀ pẹ̀lú tó bá ti fẹ́ fọwọ́ mọ́ tó fẹ́ fà ọ́ báyìí àwọn yòókù rẹ̀ máa fà ọ́ nígbà àfà ẹbí ń gbọ́ mísíkì o fóònù rírìn ìjìnlẹ̀ kan mo rí pé nígbà wà láàrin àwọn tó gbọ́ ọmọ ìyá mọ́sí jama lẹ́rọ tọba ikú láàrin alùsùnà tó lè dáṣe fẹ́yìn náà yà kùlù ibú alìgánẹ́mà lẹ́kọ̀ọ́síà ẹni bá ń dárìn àti tánú ó mú o wọ́n fi wé kìnìún tó wà láàrin agidugbo tí ń wo àwọn àgùntàn tí ń lọ ẹ̀rú wa ń bà wọ́n dàbí pé ẹ́ tó ń bá bọ́ sáré àwọn eléyìí tí wọ́n ní jẹun kìnìún yẹn ẹ̀rọ màá bá dúró ṣètọ́ ni wọ́n fi wé o wọ́n wá ní sẹ́rí ẹranko tóun ọ̀báwọn yókùnrin tóun ń dárí bọ̀ tí ń dárí bọ̀ yọkọ̀ rárá mú yẹn mẹ́gbẹ́ kan yọ jẹ́ yóò fi lánu ìbílísù ti fẹ́ lómi lánu nígbò tí kú lára àwọn jàmá wọ́n sì gbéraga innamal mu'minuna ikhwa ọmọ yẹn sì ni wá ọbẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni wọ́n bá tí mo wí ọlọ́jọ́ sàǹfààní fèmí tí mo wí ọlọ́jọ́ sàǹfààní fàbàtà gbọ́ ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàsẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ́ fàbúrú ṣe wá gbogbo ẹ̀yin ṣayàtìnì jíni tẹ́ wà lùí ọlọ́run ẹ̀ ní nílà pàdéjọ ní kọ̀ọ̀kan wa gbogbo tọ́jú àwọn ṣayàtìnì tọ́jú ṣayàtìnì dáadáa ọlọ́run bá kọ́ba sàlékún yìí má ní tìyín náà subhanaka allahumma wa bihamdika ayé àwọn tọ́jú àlìjẹ̀nú dáadáa mo fẹ́ sọ gbogbo àwọn tọ́jú àlìjẹ̀nú dáadáa kọ́lọ́run bá aláàkọ́ba sàlékún yìí má ní wọn gbogbo àwọn ṣayàtìnì jíni kọ́lọ́run jẹun lápá nínú ìṣẹ́yìn ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي